òní ti ṣe ọjọ́ kìíní nínú oṣù Ramadan hijira fourteen forty three tó ṣe déédé ọjọ́ kejì nínú oṣù April miladi two ní Almadina Center l'Ógbómọ̀ṣọ́ níbí a tẹ̀síwájú pẹ̀lú ètò wa hudan wa bushra níbi tá a ti fẹ́ sàlàyé fúnra wọn lónìí nípa ohun tó jẹ́ pé náà lọ́lọ́run ọba ní kó nígbà tá a wà nínú rẹ̀ yìí òun náà ni siyam Ramadan kò sí tàbí ṣùgbọ́n ìpè gbogbo aná la máa ìpè siyam Ramadan ọjọ́ ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn Ìsìláàmù márààrún eléyìí tí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi rán ọ̀gá wa Nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sí gbogbo àgbáńlá yìí siyam Ramadan yìí báyìí ó sì jẹ́ nǹkan kan nínú àwọn nǹkan tí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe ní sábàbí litazkiyati nufus láti fọ àwọn ẹ̀mí wa má. ní èdè lárúbáwá wọ́n máa ń pè ní as-sawm wọ́n sì lè pè ní as-siyam. as-sawm àti as ó túmọ̀ sí al-imsak kéèyàn ó kóra ró. ìyá anabi Isa aleyhi salam ìyẹn Mariam ìyá yìí ọlọ́run ọba ẹlẹ́dàá wá fún wa nírò nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bí anabi Isa aleyhi salam tán ó gbé ọmọ ó fẹ́ gbọ́mọ wá pàdé àwọn èèyàn ẹni tí ò níyàwó ẹni tí ò lọ́kọ ọ̀nà wo lọ́gbà lóyún nítorí pé gbogbo àwùjọ ní gbogbo ògbà láyé bákan náà ni gbogbo wọn rí wọn máa ń ronú gba ọ̀nà tó dáa pé obìnrin ọlọ́kọ báwo ló ti ṣe fẹ́ bímọ àjẹ́ pé obìnrin ń ṣàgbèrè nu nítorí pé oyún tẹ rí yẹn kì í kan ṣàdédé gan mọ́yàn lára èèyàn ni ó ń sanna ọ̀nà tó yún gbà wọlé sí lára. a sì mà pé tí oyún ọba wọlé gba ọ̀nà tó dáa síyàn lára yóò gbọ́ ọ̀nà tí ọ̀dà wọlé síyàn lára oyún lélẹ́yìí ní sínú àwọn èèyàn ń dùn tí wọ́n ń yọ sẹ̀sẹ̀ oyún nìtọ̀ náà ní tí gbogbo àwọn èèyàn tá bẹnu àtẹ́lù tí wọ́n ń bàjẹ́ bí báwo ló ti ṣe jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá lóyún gbọ́nà tó dáa ló lóyún gbọ́nà tọ́tọ́ ìdùnnú ńlá ni ó jẹ́ fún ẹni tó lóyún àti ẹni tí wọ́n lóyún fún àti ẹni tí ò tiẹ̀ jọ́kan nínú àwọn méjèèjì ṣùgbọ́n tó fi ọ̀nà kan àbọ́nà míì tó fi tan mọ́ àwọn ẹni tó lóyún yìí bàbá àti ìyá obìnrin tó lóyún inú wọn dùn bàbá àti ìyá ọkùnrin tí obìnrin lóyún fún lókun ìgbà tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ ni tó fẹ́ lọ́nà tọ́tọ́ tó bófin ọlọ́run ọba mu inú àwọn òbí yìí náà dùn yàtọ̀ sẹ́ni tó yẹ pọ̀ lọ lóyún ẹyẹ ọlọ́sàsì mẹ́sì ló fi lóyún kò sí tàbí ṣùgbọ́n gbogbo èèyàn tó bá rí wọ́n mọ̀ kọ́ ààyìn ó lẹ́sẹ̀ á ṣe tó fi di báwọn àrùn ranù lọ́mọ ẹ̀ kọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ó ń ṣe ti pẹ́ yìí ló yí wọ́n mọ́ lọ. bàtàwọn èèyàn mí ni ó bá tún sọ wọ́n ní sẹ́ máa yí ìgbà tó ti ń gbìyànjú láti ṣẹ́ oyún yìí náà ni tọ́lọ̀ wọn bọ̀ gbà fún láti rí iṣẹ́ àìmọye òjò tó ti rọ̀ tilẹ̀ ti mú máa wèrè lọ́wọ́ akramakumullah torí ẹ̀ ìyá nàbì Isa alayhi salam arábìnrin yìí jẹ́ ẹni tí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá tó ṣe ní obìnrin tẹ́ pé ó pa abẹ́ rẹ̀ má ọlọ́run ròyìn rẹ̀ nínú al-Qur'an ó ní wa Maryamu ابنة ومريم ابنة عمران التي أحصنت فرجها أتيك مريم روالتي نقاري ابنة عمران أم بني عمران التي أحصنت فرجها إيتو سيكو الصابري يروين لا تلوم bá fún mariam obìnrin tó ṣe pọ́ sọ abẹ́ rẹ̀ fanafakhna fihi min ruhina afẹ́sí obìnrin yìí lára ó jẹ́ anabi isa aleyhi salam obìnrin tó sọ abẹ́ rẹ̀ obìnrin tó sọ abẹ́ rẹ̀ wá gbọ́mọ wá ọ̀fẹ́ gbé wá pàdé àwọn èèyàn àwọn èèyàn ọmọkùnrin yìí lọ́kọ ambọ̀sibọ́sì wọ́n sọ pọkọ rẹ̀ náà ló lóyún fún wọn ò sì mà pípé ẹrú lobìnrin dábàá pé ọ̀gá rẹ̀ náà lọ́ọ́ bá sùn tó fi lóyún ṣùgbọ́n ọlọ́kọ ọ̀jẹ̀rú ọ̀nà ọlọ́wọ́ àti ọ̀gbà tó fi wá gbọ́mọ wá. anabi isa aleyhi salam ó يا fún ìyá rẹ̀ Maryam ó ní wa imma tarayinna minal bashari ahada faquli inni nadartu lirrahmani sawma falan ukallima al-yawma insiya àìbámà tó bá rẹ nìkan nínú àwọn èèyàn tó bá bi ọ́ léèrè nípa mi lónìí níbo lọ gbà tó sọ fún wọn pé mo ti jẹ́jẹ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba àjọkẹ́ ayé ọba aláàánú jùlọ mo ti ṣe ìjẹ́jẹ́ fọlọ́run wípé màá kẹnu ró falan ukallima al-yawma insiya ìní bá èèyàn kan tó di abara sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ yìí. nazartu lirrahmani sawma níta fẹ́ mú bẹ́ẹ̀ ni mo ti jẹ́jẹ́ kíkẹnuró fún ọba aláàánú jùlọ ọba àjọkẹ́ ayé tí ìjẹ́jẹ́ kíkẹnuró yìí ọba yìí ọ àlàyé rẹ̀ ni falan ukallima al-yawma insiya torí náà ìní bá èèyàn abára kan sọ̀rọ̀ lónìí nípa ọ̀rọ̀ ọmọ yìí. àti pé as-sawm lédè lárúbáwá òun náà ni mutlaqul imsak kakóraró gbogbo kíkóraró òun ni wọ́n ń pè ní as wọ́n máa ń pè ní as wọ́n máa ń pè ní as-siyam yìí báyìí nínú ṣẹ̀ríyà ẹ̀sìn Islam ní ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó lò fún ìjọsìn pàtó yìí ó di tó ní ìtumọ̀ míì tó yàtọ̀ sí ọ̀wọ́ kákan kóraró nítorí pé mo kóraró wípé ní gbẹ́sẹ̀ mi lónìí sọ́ọ̀mù ni wọ́n ń pè léde lárúbáwá mo kóraró wípé ní fèsì lùtẹ̀ lónìí sọ́ọ̀mù ni wọ́n ń pè léde lárúbáwá mo kóraró pé ní dìde ìjókòó ni wọ́n wà lónìí sọ́ọ̀mù ni wọ́n ń pè náà léde lárúbáwá ṣùgbọ́n kí wọ́n á wọ́n ń pè ní ọ̀sùnyàmù kí ni wọ́n ń pè ní asọ́wù eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ní ká máa ṣe yìí wọ́n ní ata'abudu lillahi ta'ala bil imsaki anil mufattirat min tulu'il fajri sadiqi ila ghurubi shams àwọn nǹkan yìí ìlà ń pè ní as-siyam ata'abudu lillahi ta'ala kéèyàn jẹ́ ni tó jẹ́ pé ó ń ṣe ìjọsìn fún ọlọ́run ọba wa ọba tó ga kí ni mo fẹ́ fi ṣèjọ́sìn náà bil imsaki anil mufattirat pẹ̀lú kíkóra rójìnà sí gbogbo ntí máa ba ìkẹnuró jẹ́ bíi jíjẹ bíi mímu bíi níní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin min tulu'il fajri sadiqi láti ìgbà tí àlùfáàjàrí òdodo bá ti yọ ìlà ghurubi shams títí tó rùn ó fi wọ̀ eléyìí ni wọ́n ń pè ní asọ́wò mọ̀ ń jọ́sìn fọlọ́ ọ gbọ́dọ̀ wà nínú gbogbo ń tàǹbà ń ṣe láti jọ́sìn fọlọ́ ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé nígbà tó rú mú ọlọ́ọ̀dà ọ̀padà dénú ilé èé ti rí tí mo rí tí gbogbo ara rẹ rìn tómi nǹkan tó tòótó lórí rẹ mo lọ sinra ni ooru tó mú yìí ọ̀dẹ̀rùn ọ̀nbẹ́nu àwọn èèyàn ẹni tó ṣe wípé yọ́ọ́ máa síbi kan yọ́ọ́ máa sáré síbòmíì ní ìrìn tó ṣe wípé ó lè má dín sí kìlómítà kan yọ́ọ́ máa síbi kan sá síbòmíì kí ni tó ń ṣe tó wọ́n ń sáré látàárà dáa tó ń sáré lọ sí high school kàásì nǹkan ó ní tó ṣẹlẹ̀ ni pé wọ́n da fún mi pé kí n máa sáré bẹ́ẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ mi tó ń ru yìí ó ń bùkátà kí n máa gbára gbóná lóòrèkóòrè àwọn ará nìkan mi tó ń na wẹ̀ gbàtọ́ wẹ̀ tó wọlé kí ló dé àbò ooru ló mẹ́rin náà lọ wẹ̀ ni ó ní rárá o mo ní jánábà lára ni jánábà yẹn ni mo wẹ̀ dànù a rí ẹnìkan ní ìgbà tá a lọ sí Mẹ́kà a parí tọ́wáf nítorí pé àwa ti dé Mẹ́kà tipẹ́ àwa ṣe tọ́wáf láti fi kílè ọlọ́run ọba ẹlẹ́dàá wa àwa àtẹnìkan la jọ sí ṣùgbọ́n òun san aṣọ òbora rẹ̀ sí ihram ọ̀sán ìlọ́dì rẹ̀ ọlọ́mọdì ìgbà tá a parí tọ́wáf tá a parí tọ́wáf àwọn ẹgbẹ́ wọ ọ̀tún àti tòsí àárí arákùnrin yìí má níbo lẹ lọ ó lòun lọ sásọfà àti márùwà ni àríkò náà lọ gẹ́gẹ́ bí ọkùnrin ti ṣáájú tààrí ti ń sáré láàrin àràdà sí high school ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ àní kílódé kílódé wọ́n ń ṣe exercise ń bí ni ó ní rárá ó ní mọ̀ ń sá àti márùwà ni inna sọ̀fà والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما báyìí iná ni a máa ṣe ìyàtọ̀ láàrin ẹ̀sìn àti àṣà pẹ̀lú àníyàn nítorí pé àníyàn ló jẹ́ ká mọ̀ wípé arákùnrin àkọ́kọ́ tá a rí tí omi ń kán lára rẹ̀ yẹn ọlọ́ sinra nítorí pé ooru mú ni àníyàn ló jẹ́ ká mọ̀ wípé ẹni tó ṣe pé omi ń kán lára tiẹ̀ náà bákan náà òun ọlọ́ sinra nítorí pé ooru mú rárá òun fẹ́ wẹ jánábà kúrò lára rẹ̀ ni kó lè ba àlàǹfààní àti máa ṣe jọ́sìn eléyìí tó ṣe pé jánábà kìí fún yàn láǹfààní àti rírú ẹ̀ bẹ́ẹ̀ ni àníyàn náà ló tún jẹ́ ká mọ̀ wípé ẹni tí ń sá ẹ tí ń tí ń pọ̀ sẹ̀sẹ̀ láàrin sọ̀fà àti márùwà wípé eléyìí ẹ̀sìn ní ń ṣe ọ̀kan gbòógì tó jẹ́ orígun pàtàkì nínú ìjọsìn tí ń ṣe ìṣe umra ni àbí ti ẹ̀sìn hajj torí ẹ̀ látàrí àníyàn a máa ń mọ ìyàtọ̀ láàrin ìjọsìn àti ìtọ́jàsà látàrí àníyàn a máa ń mọ ipò tí ọ̀kọ̀ọ̀kan nínú táǹsẹ̀ nínú ìjọsìn gan máa bọ́ sí ọ̀nbẹ nínú ìjọsìn eléyìí tó ṣe pé àyè tó wà ó ga púpọ̀ eléyìí gẹ́gẹ́ bí ọ̀ràn àyàn ẹnìkan ṣe rákà méjì ní lásùbà ẹnìkan tó wà ní mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tá a parí sọ láti ọ̀nà tó ṣe rákà méjì ẹni tó ṣe rákà méjì tàkọ́kọ́ sọ láti wọlé ẹ̀yìn ṣe oníṣọ́lá tó sọ̀bẹ̀ ẹni tó ṣe rákà méjì tí ìgbẹ̀yìn lẹ́yìn ìgbà parí sọ láti sọ láti wọlé ẹ̀yìn ṣe ó ní tahiyyatul masjid wa sunnatul duha mọ̀ ń kí mọ́ṣáláṣí pẹ̀lú rákà méjèèjì yẹn mo sì tún ṣe sọ̀látù dúhà á jẹ́ pé ó tara rákà méjì dẹni tó ṣe ìjọsìn méjì papọ̀ eléyìí tọ́ nínú òfin ọlọ́run ọba wa nítorí pọ̀ kan nínú ìjọsìn méjèèjì kìí ṣe gbèsè ajẹ́pà níyàn a máa fi máa yàtọ̀ láàrin ìjọsìn àti àṣà àníyàn a máa fi máa yàtọ̀ láàrin ìpele ìjọsìn kan sí ìjọsìn míì èwo ló ga ju ọ̀kan lọ torí rẹ̀ téèyàn ọba ti ní ẹ̀mí pé mọ̀ ń jọ́sìn fọlọ̀ pẹ̀lú nǹkan kan nínú tá a máa ṣe tọ́jẹ́ tìjọsìn á sọ pé kìí ṣèjọsìn ló ń ṣe ọ̀nkàngbára gbóná lásán ni ìtumọ̀ tá a máa sọ pé lágbájá ń gbára gbóná ó lérò pò ń jọ́sìn fọlọ̀ nítorí pé ọ̀la nìyà lórí ìjọsìn tó ń ṣe yẹn ìdí nu tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ pé innamal a'malu bin niyyat gbogbo àwọn ẹsẹ̀ pátá wọn ò ní jẹ́ ńtọ́lá làáfíà àfi pẹ̀lú àwọn àníyàn ohunkóhun tó ṣe lábẹ́ àbúradà ẹ̀sìn Islam lórúkọ pé mọ̀ ń jọ́sìn fọlọ̀ táníyàn ọ̀gá ti sí ń bẹ̀ ọ̀nkàn gbára gbóná lásán ni torí ẹ̀ àwẹ̀rọ̀ jẹ́ni tó ṣe pé àmójútó àníyàn nínú gbogbo àwọn àjọsìn tá à ń bá ń ṣe wọ́n wá sọ pé ńgbà tánàbì sallallahu alaihi lọ́sọ pé innamal a'malu binniyat ńṣe ni gbogbo àwọn ẹsẹ̀ ni wọ́n máa jẹ́ ńtọ́lá làáfíà pẹ̀lú àwọn àníyàn a gbọ́ pé tá bá fẹ́ ṣe sọ̀dẹ́t iṣẹ́ la fẹ́ ṣe tá bá fẹ́ yọ zakat iṣẹ́ la fẹ́ fẹ́ ṣe hajj iṣẹ́ la fẹ́ fẹ́ sàlùwàlà iṣẹ́ la fẹ́ fẹ́ pèèyàn ọlọ́run iṣẹ́ la fẹ́ ní ìsìn asiyam ṣíṣe la fẹ́ sí asọ́hùn ṣíṣe la fẹ́ sí tó fi bùkátà níyàn má jẹ má mu má bọ́bìnrin lò má bọ́kùnrin lò láti ìgbà tí àlùfáàjàrí bá ti yọ títí tí ó fi di pòrùn wọ̀ ṣé iṣẹ́ là ń ṣeun àbá ń paṣẹ́ tì torí sọ pé má jẹ má mu má ní ìbálòpọ̀ lédè wa náà tó bá ní má ṣe má ṣe ṣẹṣẹ ni má yàtọ̀ má jẹ má mu má ní ìbálòpọ̀ ṣe ṣe lélẹ́yìí àbá ìṣe àìṣe ni ṣé àdìsí anábì sallallahu alaihi wasallam náà wàá kárí eléyìí àbí ọ̀kárí ẹ̀ torí pé sọ pé innamal a'malu binniyat gbogbo àwọn asẹ́ ìtumọ̀ rẹ̀ nu o bá a ṣe máa túmọ̀ rẹ̀ nu gbogbo àwọn asẹ́ wọn ò ní jẹ́ ntọ́lá làásìá àfi pẹ̀lú àníyàn agbọ́ sọ̀láàt ìsẹ́ni agbọ́ zakat ìsẹ́ni agbọ́ hajj ìsẹ́ni agbọ́ tawhid ìsẹ́ni gbogbo nǹkan tó jẹ́ sẹ́ àmọ́ níṣẹ́ ṣùgbọ́n má jẹ má mu má ní ìbálòpọ̀ ṣíṣẹ́ ni. wọ́n bí léèrè ni kìí ṣe sẹ́ ìtumọ̀ rẹ̀ nípa iṣẹ́ ṣíṣe tì torí ẹni tí máa ń jẹun àwọn ẹni tó bá gbèdè Yorùbá wọ́n sọ pé ń ṣiṣẹ́ ìyanu yàtọ̀ sáwọn tí ò gbèdè tí wọ́n sọ pé ṣe ìyanu ọ̀sẹ̀lẹ̀ lálẹ́ lọ́wọ́ ọ̀wọ́ wò ó gbégbé ẹ̀dì ọ̀sọ̀ pé ṣe ìyanu ọ̀sẹ̀lẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ẹ tó lágbára láti ṣe ńtọ́ dání lágara ìwọ kúrúntù ó lè ṣe. ẹni tí ń yanu jẹun ọ̀yanu ó ṣiṣẹ́ ẹni tó yanu mú mi ó ṣiṣẹ́ ó lè bóbìnrin lò láì ṣiṣẹ́. ẹ̀gbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam sọ ni idha qa'ada bayna shu'abiha al-arba'a thumma jahadaha faqad wajaba al-ghusl. tọ́ba tilẹ̀ jókòó láàrin ẹ̀ka mẹ́ láàrin ẹ̀ láàrin ẹ̀ka mẹ́rẹ̀ẹ̀rin obìnrin ọwọ́ rẹ̀ méjèèjì ẹsẹ̀ rẹ̀ méjèèjì fún màjàhádáhà lẹ́yìn rẹ̀ tó wá gbó jìgìjìgì ṣé o gbó iṣẹ́ ni àbí ìṣiṣẹ́ faqad wajaba al-ghusl ìwẹ̀ ti dọ̀ràn yẹn. bíbá lò níṣẹ́ àìbá lò ńkọ́ pípa sẹ́sì ìgbà tí wọ́n á sọ pé ká tún dàníyàn bó la ṣe fẹ́ dàníyàn fún àìṣe agbọ́ ká dàníyàn fún ṣíṣe àbá ti dàníyàn fún sùyàm àbá ti dàníyàn torí kófin ṣẹ̀rí àdá lórí pé gbogbo apáti àṣe apáti àṣe apáti àṣe àbùkátà ká dàníyàn lórí eléyìí akaramakumọlá ẹ mutí ẹ jalè ẹ ṣe zina ẹ jàmbá ẹ ṣàbòsí ẹ sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ẹ ṣàgàbàǹgebè ẹ dànkárú ẹ purọ́ gbogbo àṣe àṣe àṣe yìí tá a dà níyàsí àbá dà níyàsí àdà níyàsí à ń sì ran kan pé kọ́lọ́hún fún wa ládàá àìsí àwọn nǹkan wọ̀nyí kò yẹ nínú òfin ṣẹ̀ríyà kẹ́ ẹ máa dàníyàn fún àìsè ṣíṣe nìkan wọ́n ní kẹ́ ẹ dàníyàn fún ṣùgbọ́n gẹ́gẹ́ bí àpèjúwe ní nìs èèyàn yàgbẹ́ èèyàn tọ̀ àwa débi tá a ti fẹ́ sábà sáàdà ní àbá ní dàníyà sẹ́ẹ̀ máa pé mo fẹ́ sábà fún tọ̀ sẹ́ẹ̀ máa pé mo fẹ́ sábà fún gbẹ̀ẹ́ pé kínni nígbà tí ìsìnkú àníyàn dilẹ̀ àìdàníyàn fáwọn eléyìí wọ́n ní pátì pátì pátì ànídàníyàn fún. sòṣùgbọ́n ìsìláàmù àdàníyàn fún sùyàmù wa torí pátì ni sùyàmù má jẹ má mu má ní ìbálòpọ̀ torí àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sọ pé la siyama liman lam yubayyit an-niyyata min al-layl gbogbo ẹni tí ó bá ti dàníyàn láti alẹ́ fún sùyàmù rẹ̀ kò ní sùyàmù eléyìí jẹ́ àyọkúrò nínú gbogbo pátì pátì pátì tí ó bùkátà níyà eléyìí òun yàtọ̀ agbọ́dọ̀ dàníyà fún torí ẹ̀ta bá rẹ́ nìkan ní ìsìn kọjá kó mú kò ní ìbálòpọ̀ láti ìgbà tá alùpàdà rí òdodo ti yọ títí tó fi di pòrùn wọ̀ ṣùgbọ́n ní kọ́kọ́rọ́ bí yín ajájẹ́ tó ní pòrùn ọ̀dà níyà kí la sọ fún wọn kàn gbára gbóná ló ń fi àjẹra rẹ kí ẹsẹ suyam tọ́lọ̀ ń fi pa wá láṣẹ ló ń sè ń. ẹnìkan á dà níyàn lẹ́yìn ìgbà tí àlùfájàrí ti yọ tilẹ̀ ti má kedere á sọ pé suyam tòní òní ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀gbọ́dọ̀ mu ó sì gbọ́dọ̀ ní ìbálòpọ̀ nítorí ọlá àgbéga tọ́lọ̀ ń ṣe fún àsìkò Ramadan tí Ramadan bá tán pàṣán padà ẹnìkan òun náà kẹnuró pẹ̀lú àwọn mùsùlùmí ní ìgbà táwọn mùsùlùmí tó kẹnuró tí wọ́n tún kóra ró òun náà wá ní gẹ́gẹ́ bẹ́yìn ò ṣe jẹ bẹ́ẹ̀ sì mu tẹ́ ẹ sọ́ra fún ìbálòpọ̀ lòun náà ṣe òun náà sì ń fẹ́ pípé kí òun náà gba ládàá rẹ̀ ẹ̀sìn tẹ́ ń fi ṣe òun náà ń fi á sọ pé kódà kò sí pọ̀ dàníyà wọ́n kàn fi para rẹ̀ lásán wọ́n kàn fi ajẹ́ra rẹ̀ lásán lè ẹnìkẹ́lẹ́sẹ̀ ẹ̀hẹ́lẹ́ni níyà ò sínú àwọn tí máa dànìyàn kèfèrí ò sínú àwọn tí máa dànìyàn níṣìṣẹ́ kèfèrí bá dànìyàn wípé òun ṣe sàráì òun fẹ́ fi gba dáadáa lọ́dọ̀ ọlọ á sọ pé ò sí nínú àwọn ẹni tí wọ́n lánìyàn ọmọ kọ́lá ńlá lọ́lọ́run ṣe fún ọ nígbà tó ṣe ọ́ mùsùlùmí ni tí ò ṣe ọ́ ń kèfèrí àwọn kèfèrí ọ̀ lánìyàn tiwọn wọ́n kàn tanra wọn dànù torí àwọn sọ pé téèyàn bá fẹ́ nasraniya àbẹ̀yàn fẹ́ yahudiya sẹ́mi kọ́lọ́ ẹlẹ́dàá wa ó wa, pé ẹlẹ́fẹ́ nasara ó sì gbà pé ẹlẹ́fẹ́ yahudi lóbìnrin wọ́n wá fẹ́ kan nù wọn obìnrin yẹn ó wá sí nǹkan oṣù ẹ̀rọ kóbìnrin lóbìnrin jẹ́ kò bá jẹ́ mùsùlùmá kò bá jẹ́ káfìrà gbogbo wọn náà ní máa ṣe nǹkan oṣù ìyàwó tiẹ̀ wá ṣe nǹkan oṣù ó wá jẹ́ pé mùsùlùmá nǹkan oṣù ń bẹ lára rẹ̀ lẹ́yìn ìgbà tó parí nǹkan oṣù lópin ìgbà tó bá ṣe pé kọ̀wẹ̀ ọlọ́run ní yasalunaka anil mahiyid qul huwa adhan fa'tazilu an-nisaa fil mahiyid wala taqrabuhunna hatta yatahurna فإذا تطهرن فأتوهن فأتوهن من حيث أمركم الله wọ́n máa bí ọlẹ́rẹ̀ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam nípa àwọn obìnrin tí ń ṣe sọ ẹ jìnnà sáwọn obìnrin nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn bá wọn ní ìbálòpọ̀ títí tí nǹkan oṣù ó fi dá ìgbésẹ̀ àkọ́kọ́ nù tí nǹkan oṣù bá dá tí wọ́n bá wá wẹ̀ ẹ bá wọn lò gbabi tọ́lọ̀ ń ti kékeré máa bá wọn lò nǹkan oṣù dá ọ gbọ́dọ̀ báyàwó rẹ lò kó tó di pé ọwẹ ó dìgbà tó bá tó wẹ̀ kó tó láǹfààní àti bá lò ìyàwó tiẹ̀ ṣe mùsùlùmá ó wá parí nǹkan oṣù nǹkan oṣù ti dá kò ì tí ì wẹ̀ sọ́tọ̀ kó súnmọ́ kó bá lò tọ́ba fi lè dán wọ́ dáràn tọ́ba fi lè dán wọ́ dáràn ó owó táràn ó náà ní ìdajì dínárì nítorí pé ọbọ̀bìnrin lò kọ́dà kó sì pé ìyàwó rẹ̀ ni lẹ́yìn ìgbà tó parí nǹkan oṣù ṣáájú kó tó di pọ̀ wẹ̀ ìyàwó yìí ní ìsìn á palasẹ̀ kọ́ wẹ́wẹ́ haid ṣèjọsìn ni wẹ́ haid àbí ìṣèjọsìn ìjọsìn ni òkè ìyàwó tẹ fẹ́ palasẹ̀ pé kó ṣe nǹkan tọ́jẹ́ ti ìjọsìn ìjọsìn ò lè jẹ́ jọsìn láì dàníyàn bó o wá ní ó ṣe dàníyàn àwọn olùmọ̀ sọ pé kìí ṣe pé yọ wẹ̀ nítorí ara rẹ̀ yọ wẹ̀ nítorí tiẹ̀ ni nítorí pé tí ọba ti lè wẹ̀ oko bọ̀ torí wọn náà ti mọ oko lóko ogún kó tó lọ gbìn pa sí wọ́n lọ sọ pé wù ọ́ láti fẹ́ grace wọ́n lọ sọ pé mẹ́ríání lọ́ọ̀bà kú kò sí wàhálà o ti fẹ́ grace o fẹ́ juliana o fẹ́ mẹ́ríání ní ìgbà tí wọ́n bá ti parí nǹkan oṣù wọn ó tù láti wọn kún ọwẹ́ kìí ṣe torí pé ó lánìyàn o àmọ́ nítorí pé òfin ni kọ́ wẹ̀ nítorí tiẹ̀ síbẹ̀ wà ní suyam ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ì ṣe mùsùlùmí àwọn náà máa béèrè ẹ irú Ramadan ti ń bọ̀ yìí àwọn bàbá wọn mùsùlùmí làwọn ṣùgbọ́n àwọn táwọn jọ mọ àwọn èsè mùsùlùmí táwọn náà lè máa kẹnuró gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ti ṣe ń ṣe káwọn tún gba ládá àbí káwọn ti ẹ̀bùn bàbá àwọn ní ládá tó bá wà ń bẹ̀ ń bo ń bẹ̀ ṣé wọ́n ti ní tó fi fẹ́ bùn yàn. wọ́n sọ pé fáàkìdù ṣẹ́yí láàyè ọ̀pẹ ntí wọ́n bá ní ó lè bùnyàn á sọ pé ẹkú fi ẹkú jẹra yín yà ẹkú febi para yín ẹkú fòǹgbẹ́gbẹ́ra yín ẹkú àìmọ́gbádùn nígbà tí ìgbádùn wù yín láti gbà torí pọ́lọ́ wọn bò ní gbà májẹ̀mú òun náà ní kọ́ jẹ́ mùsùlùmí kò sì jẹ́ni tó ṣe wípé ìjọsìn tó fẹ́ ṣe yun ọ̀dà níyàn fún un tí mùsùlùmí bá ṣe sùn yàmùtí ọ̀bá dàníyàn asọ̀pọ̀ gbára gbóná bó wà ní káfíìrì eléyìí jẹ́ báwọn àtàbọ̀dọ̀ lillahi ta'ala kéèyàn jẹ́ ni tó yẹ pé ó ń jọ́sìn fún ọlọ́run ọba tó ga ó ń jọ́sìn fún ọlọ́run ọba tó ga àníyàn láàfin mọ̀pọ̀ ń jọ́sìn àníyàn tẹ rí yẹn inú ọkàn ló máa ń gbé o a wí jáde lórí ahọ́n wa tẹ́bá ti wí àníyàn jáde lórí ahọ́n yín kò ní í ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe kò ní í lapa torí pé ẹni tó bá sọ pé nà wáìtù kọ̀dà níyàn nítorí pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí èsì pàṣẹ wa lọ́tẹ̀lé láti ṣe á dá padà fún un anabi sallallahu alayhi wa sallam. ọkọ wa ká dàníyàn ṣùgbọ́n kọ̀ọ̀kọ́ wa ká máa dàníyàn gborí ahọ́n wa ìtumọ̀ àníyàn là di sọ́kàn mo di sọ́kàn ó sì wá di ní tí mò ń wí gborí ahọ́n níta pè láníyàn òun náà tí mo di sọ́kàn torí àwọn sọ pé nǹkan àṣírí òun náà láàrin ẹrú àti ọlọ́run ọba tó dáa àníyàn tẹ wá rí yẹn inú ọkàn yín ojoojúmọ́ pẹ̀lú àníyàn rẹ̀ a kì í da àníyàn lápapọ̀ àyè dá lódindi ìkíkọ́ sáàbù gbogbo ọjọ́ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe láyé tẹ́lẹ̀ torí pé táwọn mùálìmù wa tán fi kọ́ wa nù apàdà wa rí i pé àwọn mùálìmù wa náà kìí ṣe pé wọ́n sọ̀fẹ́ nu wa táwọn náà kà nínú tíra ni torí tíra àwọn màlìkíyà táwọn èèyàn ń ni wọ́n ti ṣàlàyé ìyẹn dà níyàn papọ̀ ni ní òru àkọ́kọ́ bí òru òní yìí báyìí ní ìgbà tí oníkálukú wa tá a jí sáàrì tá a fẹ́ jẹ sáàrì àbóru òní sáájú kó tó di pa àsùnmájú ọ̀dà níyàn pípọ̀ fẹ́ ṣe sùyàmù Ramadan ọgbọ̀njọ́ àbí ìjọ mọ́kàndínlọ́gbọ̀n ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ fi jọ́sìn fọlọ́ bí wọ́n ti ṣe ń kọ́ wa ń gbà tá a wà ń kékèké nù àwọn náà sì ṣe nítorí pé ń tán kà nínú tírà ni wọ́n sọ. So àwọn olùmọ̀sí sọ yìí pé rahimallahu mru'an amila bima alim ẹni tó ṣe pé ńtọ́ mọ̀ iná ló fi ṣiṣẹ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ ìwádìí fi hàn wá ike kádà níyà mùsùlùmí Ramadan lápapọ̀ rẹ̀ ló di ndí kò ṣe déédéé ojoojúmọ́ náà máa dà níyà fún nítorí nínú àdéhùn yẹn liman lam yubayyit an-niyyata min al-layl kò sí sùyàmù fẹ́nìkan tí ò ti dà níyàn sùn látàlẹ́ sùyàmù ojoojúmọ́ ó sì dádúró tiẹ̀ ni tó ní ò ní ṣe pẹ̀lú tọ́lá tọ́lá ò ní ṣe pẹ̀lú tọ̀túnla tọ̀túnla ò ní ṣe pẹ̀lú tíjọ́ mẹ́rin lágbọ̀n ọba o ìyẹn ni pé títò ní tọ́ ọba gbà tọ́ bá dáa kò ní kí tọ̀lọ́ dáa tó o bá ṣe tòní tó bá bàjẹ́ kò ní kí tọ̀lọ́ bàjẹ́ ìdán ṣìyàmù kulli yawmin ibadatun mustaqilla ṣìyàmù ojoojúmọ́ ìjọsìn tó dájú òní. torí ẹ̀ á máa dàníyàn fún ọ̀kọ̀ọ̀kan nínú wa. ṣìyàmù ọdádúró tòní dádúró gẹ́gẹ́ bí sọ̀látù zuhur bó ti ṣe dádúró sí sọ̀látù làásù bó ti ṣe dádúró sí sọláàtì maghrib bó ti ṣe dá dúró sí sọláàtì ìṣà ẹni pé gbogbo sọláàtì kọ̀ọ̀kan nínú àwọn sọláàtì yẹn tí yẹn bá fẹ́ ṣe ìní ọ̀dà níyàn fún so bẹ́ẹ̀ ni sùyàmù rí tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́pá àmà dàníyàn sínú ọkàn wa tọba kan ti mà nínú ọkàn rẹ pọ̀ fẹ́ ṣe sùyàmù fún ọlọ́run láti fi jọ́sìn fọlọ́run tẹ́lẹ̀ ìpàtàkì jọ̀mọ́ àníyàn wà al-ikhlasu tún wà kádàníyàn ó wà káwá sí àfọ̀mọ́ àníyàn òun tún wà méjèèjì ni wọ́n fẹ́ ká ní o kádàníyàn kátún sàfọ̀mọ́ àníyàn wà ní ìsìn lápèjúwe wọ́n sọ pé mo fẹ́ sọ sùyà ó ti dàníyàn mo ní àdìsọ́kàn láti sọ sùyà ó ti dàníyàn àmọ́ ńgbà tí ìwọ dàníyàn bẹ́ẹ̀ ó sọ pé mo ní àdìsọ́kàn láti ṣe sùyàmù fọ́lọ́hun ọba nìkan ìfẹ́ tẹ́tẹ́ lomi eléyìí ni wọ́n ń pè ní al-ikhlas kọ́ ṣàfọ̀mọ́ àníyàn rẹ̀ kárí mi kọ́ máa wọ ọbẹ̀ àṣehàn kọ́ máa wọ ọbẹ̀ mi ń ṣe láti fi wá nǹkan kan nínú nǹkan ilé ayé ń ṣe láti fi gba nǹkan kan lọ́dọ̀ ẹ̀dọ́ ọlọ́nkan ṣùgbọ́n ṣe ni mò ń ṣe fún Allah ikhlas tí o bá ti sínú àníyàn rẹ àníyàn yẹn wúlò torí ẹ̀ la Nabi sallallahu alayhi wa sallam nínú àdéhìsì yẹn ló ti sọ fún wa pé faman kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa rasulihi torí náà ẹnikẹ́ni tí ìsìnkú padà tiẹ̀ kúrò ní Mẹ́kà wá sí Madina tó bá jẹ́ ìsìnkú padà tó ẹ pé ń ta àgbàlérò pẹ̀lú ẹ̀ òní pé mò ń sípò padà lọ sọ́dọ̀ ọlọ́n mò ń sípò padà lọ sọ́dọ̀ ọlọ́n àti lọ sọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọgbàládà pé ó sípò padà lọ sọ́dọ̀ ọlọ́n àti lọ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam faman kanat hijratuhu lidunya yusibuha aw imra'atin yankihuha fahijratuhu ila ma hajara ilayhi. ẹnikẹ́ni tó bá jẹ́ pé hijira tiẹ̀ ó ṣe lọ sọ́dọ̀ ilé ayé kan tó fẹ́ lé bani abóbìnrin kan tó fẹ́ sọ pé hijira rẹ̀ ó ṣe hijira lọ sọ́dọ̀ nǹkan tó ṣe hijira lọ sọ́dọ̀ rẹ̀ ni àjọṣe sùyàmù ni ṣùgbọ́n àníyàn tiẹ̀ òun náà ni pé ọlọ́run dákun mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́ kémi àwọn máa jẹ pé gbogbo èèyàn bá ń ṣe sùyà àwọn máa jẹ ní O lánìyàn méjì jù bẹ́ẹ̀ lọ àti pé sùyàmù rẹ ń àṣefìyàjẹ rẹ ni ó ṣe sùyàmù rẹ nítorí pé bàbá olówó kan wà tẹ̀ ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ tó rí dájú kó ṣe sùyàm ọjọ́ kan ẹgbẹ̀rún márùn ọlọ́run má jẹ́ kí ẹgbẹ̀rún márùn yìí ọgbọ́n máa ń lọ́wọ́ ló fi ṣe sùyàm kí á lẹ́gbẹ̀rún márùn já má máa fáwọn tó bá ṣe sùyàm torí àníyàn rẹ ọ pàtàkì kí ló dé tó fi sí ọ pàtàkì sòká kìí sáàrin yẹn torí ẹ a gbọ́dọ̀ jẹ́ kí àníyàn ọ máa jẹ́ nítorí ìtọ́lọ́run ọba nìkan láàrin ìgbà tí mo wá ń ṣèjọsìn tí mo ti dàníyàn fún pé torí ìtọ́lọ́run ọba nìkan ni mo ṣe ń ṣe àwọn àníyàn burúkú kan wá fẹ́ wọ̀ ọbẹ̀ àníyàn pé torí àwọn èèyàn àníyàn kún lè bá yín mi àníyàn kún lè bá fún mi ọfẹ́ wọbẹ̀ màmá alẹ́ dànù màmá alẹ́ dànù torí Ọlọ́run nìkan ni torí Ọlọ́run nìkan ni èmi ò ṣe nítorí àwọn èèyàn ẹni kankan tí mo fẹ́ fi gbà lọ́dọ̀ àwọn èèyàn tó màmá ti àníyàn burúkú tó fẹ́ máa wọnú ẹ̀mí mi yẹn màmá ti dànù bí mò ń bá ti ń ṣe rí ti dànù sí ni mò ń gba ìsìn mi lẹ̀ kó lè bá àjẹtọ́ Ọlọ́run ọba nìkan ní ìsìgbàládá lọ́dọ̀ Ọlọ́run pé torí tọ́lọ́n nìkan ni mo ṣe ṣe wọ́n ní má jẹ má mu má ní ìbálòpọ̀ kíkóraró kúrò níbi jíjẹ mímu àti ìbálòpọ̀ yìí òun là ń pè ní suyam ètò túmọ̀ sí pé tí wọ́n bá ń sọ suyam wọ́n sọ pé kọ́ ọmọ sọ̀rọ̀ wọ́n sọ pé kọ́ ọmọ ṣiṣẹ́ wọ́n sọ yìí pé kọ́ ọmọ ara yàn lọ́wọ́ lásìkò gbàtà ń sọ suyam torí ẹ̀ ní àsìkò Ramadan àwọn ọ̀pọ̀lọpọ̀ wà nínú àwọn èèyàn tẹ́gbẹ́ngbà tó bá ti ń ṣe Ramadan. wọn ní lọ bí iṣẹ́ ètò bá sì lọ iṣẹ́ nínú wọn oorun ni ọmọ àsùn bí bá ṣe rí pé àwọn èèyàn míì náà àtàárọ̀ ni wọ́n ti máa sùn wọ́n wà níbi táwọn èèyàn ti jókòó àwọn ọmọ ni ètò túmọ̀ sí pé sùyàmù tiẹ̀hùn kìí ṣe pé ọgbọ́ yé dáadáa kó rárú dènà sí jíjẹ mímu àti ìbálòpọ̀ ni wọ́n pè ń kò pé ó di kọ́ ọmọ gbọ́rọ̀ mọ́ kò pé kò sì pé kẹ́yinjú rẹ̀ kọ́ má ríra ma kò pé kọ́ ọ̀rẹ́ ọmọ ṣiṣẹ́ ma kò pé kẹsẹ̀ rẹ̀ ọmọ rìn ma àmọ́ o àti sísọ rẹ̀ àti gbígbọ́ rẹ̀ àti ṣíṣe rẹ̀ àtàìṣe rẹ̀ wàá rí i pé gbogbo ń tọ́ba tọlọ́mu tọ́ba tà nàbì sallallahu alayhi wa alihi sallam mu òun náà ló ń ṣe ètò ọba sì pàtì wàá rí i pé ntọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ iná lọ́ọ́ pàtì torí kó lè bàjẹ́ mùsùlùmí lódodo min tulu'i al-fajri as-sadiq ila ghurubi ash-shams láti ìgbà tí alifájàrí òdodo bá ti yọ títí tó rùn ó fi wọ̀ àsìkò sùyàmù náà nìyẹn alifájàrí méjì ló wà alifájàrí òdodo àti alifájàrí tìrọ alifájàrí òdodo tó ń bá ti yọ ìmálẹ̀ ni ó gba gbogbo ojú sánmà ilẹ̀ ti má kedere nìyẹn alifájàrí tìrọ tó ń bá yọ yóò tún padà pòórá ìmọ́lẹ̀ ń yọ padà dòkùnkùn níta ń pè lálùfájàrí ti rọ́ọ̀nù ṣùgbọ́n àlùfájàrí òdodo tó ń bá ti fi lè yọ kò ní di òkùnkùn má ìmọ́lẹ̀ náà ni nísìsiyìí kápẹ́ ìwọ ń lọ níwájú àlùfájàrí òdodo ó wà ní iwájú rẹ pẹ̀lú bíi mítà mẹ́wàá ni ló fi wà níwájú rẹ tó bá fi lè dúró níbi tó wà àlùfájàrí òdodo tó fi mítà mẹ́wàá jìnnà sí ọ̀hún tó bá dúró tó tayọ ṣẹ́jú méjì péré wàá rí kó tún ti tayọ bí tó wà pẹ̀lú mítà mẹ́wàá bí àlùfáàjárí òdodo ṣe rí nù kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ mímálẹ̀ tílẹ̀ má ni wọ́n ń pè ní àlùfáàjárí òdodo tẹ́ ń bá ń lọ ní àṣùbà wọ́n fẹ́ mọ̀ bá àlùfáàjárí ti yọ àbí ò tí yọ wo ojú sánmà ó rí i pé gbogbo ojú sánmà sókùn ṣùgbọ́n ibì kan nínú ojú sánmà yẹn ìmálẹ̀ ló mú jáde ó rí i pé ibì kan nínú ojú sánmà yẹn ìmálẹ̀ ló mú jáde ibi tó mú mọ́lẹ̀ jáde máa wò dáadáa ó rí i pé tí ìmálẹ̀ yẹn bá ń bọ̀ tí ń bọ̀ tí ń bọ̀ tí ń gba gbogbo ojú sánmà tí ń gba àjẹpẹ́ àlùfájàrí ni ọ̀gàn síbi tó wà kàkà kọ́pọ̀ sí tó ń dínkù ni àjẹpẹ́ àlùfájàrí ti rọ̀nù ilé ìbáyé wa àtìgbà yẹn ni ẹni tó fẹ́ ṣe siyam á máa kíyèsí gbàtà alifájàrí ń yọ àkànní máa jẹun lọ ká máa wò ó pé ẹ ah, lèmi ọba ti rí kílẹ̀ ọmọ kedere alifájàrí ò tí ì yọ lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tiẹ̀ kọ́ wọ́n sọ lọ́dọ̀ gbogbo èèyàn tó ní làákàyè tí wọ́n gbẹ́sìn ọlọ́run ọba yé tí alifájàrí òdodo bá ti yọ á dà jíjẹ mímu á dà dúró bọ́ba wá ṣeéṣe ká ti dá dúró kó tó dìgbà yẹn ńlọ́dà jù wọ́n fi sàhábé léèrè ìgbà wo lànàbì sallallahu alayhi wa sallam ní máa síwọ́ jíjẹ sàárì ó ní nígbà tí máa ń kú òdiwọ̀n téèyàn ó fi ké ọgọ́ta àbí ọgọ́rùn-ún àyà lànàbì máa ń dá jíjẹ sàárì dúró sí ìkọ́mà yẹn ni pé ńgbà tá a bá wo àsìkò tó kù láàrin ìgbà tá a wà yìí sí ìkọ́mà a lè fi ké ọgọ́ta àyà àbọ́gọ́rùn-ún àyà lànàbì máa ń dá sàárì dúró. lápèjúwe arikpe alifajari yọ lónìí ní aago márùn ọkọjá ìṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n ajẹ́ pé ó ti yẹ ká pé mo ti dá sáàrì mi dúró láti bí aago márùn nítorí pé téèyàn bá yánu níbi kíkí alukur'an ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n ó tó láti kébi ọgọ́rùn-ún àyà pàápàá jùlọ nínú àwọn súrà táyà àwọn oògùn púpọ̀ eléyìí túmọ̀ sí pé wàá ti síwọ́ à ń jẹ sàárì kó tó di pa àlùfájàrí yọ nítorí pé èèyàn ò ní yé máa fẹ́ jẹ́wọ́ gbà tí àlùfájàrí bá ń yọ títí tí ó fi máa jẹun lẹ́yìn ìgbà tí àlùfájàrí yọ eléyìí jẹ́ báwọn. tí a lè fa kọ́tìnì wíńdò wa ká fi dí wíńdò dáadáa ká fa kọ́tìnì sẹ́nu lẹ̀kùn náà ká má ròyè ìpìlẹ̀ tì má káwọn ọmọ wa jẹun lọ ẹ ń bá ṣe bẹ́ẹ̀ òun náà ti mọ̀ pé òun ṣe ṣìyà ọkàn gbára gbóná ni. a máa kẹnu rókóraró títí tí ó fi di pòrùn wọ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ni idha dakhala al-laylu minha huna wa gharabat ash-shamsu faqad aftara as-sa'im tóru bá ti wọlé òru tó bá ti wọlé gbàbí ibi tó rùn ń gbà yọ ni tóòrù bá ti wá wọlé gbabi tóòrùn sì wọ̀ ẹni tí ń sọ sùyàm ó ti sínú àbùkátà láti máa lọ ìsúnú wa lára àwọn bàbá wa láyé jọ̀hún ọmọ pìtàn rọ à ń sọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ àwọn bàbá yín àwọn bàbá wa láyé jọ̀hún àwọn èèyàn sínú onígbà tilẹ̀ bá tó bá sú dáadáa wọ́n kú fìyà jẹra wọn nítorí pé àwọn bàbá yín tó ń sọ àwọn òkúkú mẹ́sìn jù bá ń lọ sọ bí nǹkan ní bá sì di méjì àìbínú sí àwọn bàbá ọmọ tó yin ẹ̀yin ti mọ̀tò àwọn bàbá lọ àwọn bàbá màmá látàrí pé wọn ọmọ wọn fìyà jẹra wọn so ìwọ wà á máa máa máa ọmọ àmà máa fìyà jẹra rẹ lẹ́yìn ìgbà tó ti mà kọtọ tó máa sọ pé òun ti wọ pàṣínù ilé ìlòfin Ọlọ́run tọ a rí i pé eléyìí ni wọn ń pè ní ọsùyàm torí ẹ̀ náà la ṣe wa la láàrọ̀ wa. ẹ jẹ́ kí gbogbo wa náà ká máa pe àwọn àjọsìn lórúkọ tí ọlọ́run ẹlẹ́dàá wa bá pè nítorí pé tá a bá pè lórúkọ tí olúwa ẹlẹ́dàá wa bá pè yóò fún wa láǹfààní púpọ̀ láti jẹ́ pà ń gbìyànjú láti máa ṣẹ̀sìn yẹn bọ́lá wọn bó ti ṣe fi yọ́nú sí wa èmi ti mọ̀ pé sùyàmù ni wọ́n ń pè ẹ wá dúró àlàyé tá a ṣe láti mú sùyàmù jáde so mo ti wá mọ̀ túmọ̀ rẹ̀ pé ah sùyàmù ó yàtọ̀ sí àwẹ̀ àwẹ̀ táwọn kí láwẹ̀ tá a máa ṣe dictionary yorùbá ó sì wà dictionary yorùbá wà ẹ lọ wo dictionary yorùbá kẹ ẹ wo ààwẹ̀ kí ni túmọ̀ rẹ̀ àkọ dictionary yorùbá ẹni tó kọ kìí ṣe mùsùlùmí samuel ajayi crowder wọ́n tún ti sèmí nísìn tó ẹ pé àwọn tún wà more advanced ju tiẹ̀ lọ ẹ lọ wo kí náà ń pè láàwẹ̀ lọ́dọ̀ kò lè ní ìtumọ̀ tá a sọ wọ̀nyí bí ti wùlé ó kéré ma nítorí pé àwẹ̀ táwa ń sọ èdè yorùbá ni nígbà tí yorùbá bá túmọ̀ èdè tiẹ̀ gẹ́gẹ́ báwọn ẹni tí wọ́n kọ́kọ́ sọ èdè yẹn ti ṣe ń túmọ̀ rẹ̀ lónà túmọ̀ rẹ̀ a sì mọ̀ pé ìpìlẹ̀ ti wá láwa yorùbá kìí ṣe islam dábàá pé bàbá ńlá wa yorùbá ànábì kan ni pé bọ́lọ̀ ń ṣe rán ìlọ́kọ́ wa ànábì wo ànábì wo ń bàbá ńlá yín. yorùbá ẹ rí i pé nǹkan wọn ti sọ́dọ̀ ọ̀sà tí wọ́n ń bọ torí ẹ̀ àwẹ̀ kìí ṣe gbólóǹtẹ́sì islam mú wa gbólóǹtẹ́sì islam mú wa fún ìjọsìn tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni as-sawm tàbí as-siyam olóní gbogbo òtúmọ̀ tá à ń sọ yìí tó bá yẹ pé àwẹ̀ la bá ń túmọ̀ ni níbo la ti fẹ́ pa mú wa àwẹ̀ kìí ṣe gbólóǹtẹ́ wa nínú kùránì àti súnà àlàyé wo wa là ń ṣe fún ṣùgbọ́n as as-siyam eléyìí tó wá nù alukur'ani àti sunna òun náà lẹ gbọ́ yẹn alukur'ani fúnra ara rẹ̀ ó ṣàlàyé sunna anabi sallallahu alayhi wa sallam ó ṣàlàyé àbẹ́yìn òrí nínú alukur'ani ó ní wa kulu washrabu hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad min al-fajr thumma atimmu as-siyama gbogbo àlàyé tá a ṣe yìí ńlá yà nínú súnà nàbì sallallahu alaihi wa sallam ẹgbẹgbẹlẹgbẹ alaye lórí kíní jẹ́ sòyà òun náà ni wọ́n wá kójọ tá a wá rọra sọ yìí yàtọ̀ sí kẹpá àwẹ̀ àfi tágídí bá ń dọ́ọ̀la mọ̀ ìfẹ́ ẹnu àtàyìmọ̀ kan èmi ò lè yé pé ló kọ́ táwọn bàbá pè àwọn bàbá òun bàbá òun àwọn bàbá ń jànàbì àwọn bàbá ń jẹ́ránṣẹ́ ọlọ tó fi wá kan làwọn ọmọ ká ilẹ̀ ti mọ́ kedere onílẹ̀ sùn ó dájú pé ojú ń dùn ọ́ nítorí wọ́n sọ pé kọ̀tọ́nkìrò làáyínú báwo aṣẹ́mùsìmì rọ́màdì wọ̀yọ̀nkìrò fẹ́m fàmàlmá ìmì sàkọ̀mì ẹ̀yin ju tẹ́ rí yẹn ó lè kọ ìmálẹ̀ òrùn àmọ́ kìí ṣe pé ìmálẹ̀ òrùn ọ̀málẹ̀ tó kọ̀ gbádùn mo rò pé wa tẹ́yin ju ọba ti gbádùn yọ kọ a máa pè ní as-sawm wọ́n ní wa laysa yasihhu fil adhhani shay'un idha ihtaja an-naharu ila dalili kò sí nǹkan kan tí ó tún ṣe déédéé má lọ́pọlọ tó bá ṣe pé ńgbà tá a wà lọ́sàn ó tún ní mẹ́rin wa kí ló kù tí ó tún ṣe déédéé lọ́pọlọ mọ́ ọ̀sán la wà yìí ní ah, ẹ̀rí rẹ̀ ah, ẹ̀rí rẹ̀ ní pé jáde wókè orí mọ́lẹ̀ àbó orí mọ́lẹ̀ Ah, àlọ́ mẹ́rin wa kọ́nà lọ́wọ́ kọ́nà rọ̀ṣọ́lù ah, ẹ̀dá kù ẹ̀dá kù kò tún sí tí ó tún ṣe déédéé ọlọ́run pè bẹ́ẹ̀ anábì pè bẹ́ẹ̀ ọwọ́ ni ẹ̀rí rẹ̀ kílẹ̀ rí tó tún fẹ́. wàá sọ pé táwọn bàbá yín ti pè ní ló ti tẹ́wọ́ ọlọ́run ah, àwọn bàbá yín ìwọ̀n ẹ̀sẹ̀ mùsùlùmí láti pìlẹ̀. ẹ sì rí i pé gbólóhùn àwẹ̀ bí mùsùlùmí ṣe ń lò lẹ́ni tí ọ̀jẹ̀ mùsùlùmí ń bí wọ́n bá ṣe gbọ́ yé nínú ìlànà tiwọn tí wọ́n ń ṣe ni. àbùkátà ká máa àwẹ̀ táwọn sọ ti mùsùlùmí ni o kì í sáwẹ̀ àwọn abọ́gibọ̀ pẹ́ o kì í sáwẹ̀ àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù o àbùkátà rẹ̀ tó bá ti sọ pé ọ̀sọ̀ o níbomi ìwò lẹ́tù ti rí sọ o kò sí tó bá sọ pé ọ̀sìyàm níbomi ìwò lótú ti rí kò sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ lẹ́yìn eléyìí Ramadan siyamu Ramadan ọ̀ràn àyàn ni o ọ̀ràn àyàn dandan tọ́jẹ́ kò ṣe má ṣe fún gbogbo àwa mùsùlùmí àti pé pápá gan orígun kan ló jẹ́ nínú àwọn orígun ẹ̀sìn islamu márààrún ọlọ́run ẹlẹ́dàá wa sọ nínú alukur'an ó ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum apẹ̀yìn olùgbàgbọ́ òdodo pé aṣọ suyam lọ́rùn àyàn lẹ́yìn lórí gẹ́gẹ́ bá a ti ṣe sọ suyam lọ́rùn àyàn lórí àwọn ẹni tó ti síwájú yín kí wọ́n á ní nǹkan àfojúsùn tó mú aṣọ suyam lọ́rùn àyàn lẹ́yìn lórí la'allakum tattaqun kẹ́lẹ̀ jẹ́ni tí wọ́n máa pààyàn lọ. ìpààyàn lọ òun náà ni أن تجعل بينك وبين عذاب الله وقاية بامتثال أوامره واجتناب نواهيه ọ̀nà ni ká ma gàgà gàgà adáàbòbò ni láàrin àwa àti ìyà ọlọ kí la fi ma gàgà yìí ìmà tẹ̀láṣẹ ọlọ ìmà jìnnà sí ntọ́lọ̀ ńṣẹlẹ̀ wọ̀ níta fi ma ma gàgà nù torí ẹni tí bá ti ń tẹ̀lé ntọ́lọ̀ wọn bá ní kó ṣe tí ń jìnà sí tọ́lọ̀ ní kọ́mọ̀sì á sọ pé onítàn oníbẹ̀rù ọlọ. téèyàn bá ń ṣe sùyàm tí sì ń ṣe lódodo ntí ó padà jẹ́ èrè àkọ́kọ́ tó rí nbẹ̀ ni pé wàá dẹni tí ń bẹ̀rù ọlọ. nítorí pé látàrí sùyàmù tá à ń ṣe èèyàn lè láyàláyà kéèyàn máa fagbọn ọlọ́run ọba yà. nítorí pé tó o bá ronú tọ́lọ́ ó ronú ebi tí ń pọ́ ó ronú òǹgbẹ tí ń gbẹ́ ọ́ ó ronú pé ó ní tó o lè ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ nǹkan kan ò di ọlọ́nà láti ṣe ju yí pé àṣẹ ọlọ́nà ni téèyàn bá ti jẹ́ ẹni tí ọlọ́run bá ti ní kó ṣàṣeyege pẹ̀lú suyam èèyàn máa bẹ̀rù ọlọ́run èèyàn gbìyànjú láti máa ṣe ntọ́lọ́ ní kó ṣe yóò sì máa jìnnà ṣe ntọ́lọ́ ṣe léèwọ̀ ọlọ́run ṣe suyam lọ́ranyàn lórí tiwa ó ṣe lọ́ràn ẹ̀ lórí àwọn tó ti síwájú wa bó tilẹ̀ jẹ́ pé sùyàmù tiwa yàtọ̀ nítorí pé sùyàmù tiwa oṣù na àwọn fi sí. lọ́lọ́run sọ pé ṣahru rọmọdán alladhi unzila fihi al-Qur'an nínú oṣù rọmọdán lẹ́tì máa ṣe sùyàmù ọ̀pọ̀lọpọ̀ ọjọ́sìn là ń ṣe lóṣù yìí ṣùgbọ́n ti sùyàmù yìí jù gbọ́dọ̀ wá pé dé ní tó ti wá gbogbo wa ni pé kí ni akẹnuró akoraró jìnnà sí àwọn nǹkan tó lọ́nba ní ká má ṣe lásìkò yìí torí ẹ̀ ọ̀ranyàn túláàsì òun náà ní sùyàmù Ramadan nàmbà túláàsì kìí ṣe nàmbà fẹ́ gẹ́gẹ́ bíi tawhid gẹ́gẹ́ bíi sọláàt bẹ́ẹ̀ náà ni sùyàmù rí ẹ mò ń wo bí ó ṣe ṣe bí ò ní ṣe é ṣe ìwọ gẹ́gẹ́ bíi ta ni túláàs ọgbọ́dọ̀ sí kò sí àyè fẹ́nìkan láti sọ pé ìdíwọ́ kan tí mo ní láti lo oògùn kan láago báyìí ń ló mú mi mẹ́sàn-án sùyàm èyí tí wọ́n ní o lò láàárọ̀ àsìkò sàárì ló lò torí sàárì náà ilẹ̀ ti fẹ́ ẹ̀ máa. èédá ni olò lọ́sàn ìgbà tá a bá sínú ni olò nítorí pé àsìkò tá à ń sínú ọ̀sán wọlé dà ìwọlé iná là ń sínú sì ni olò lálẹ́ ńgbà bá tó wákàtí mẹ́fà sígbà tó sínú ó lè má lò ọ̀rọ̀ pé ìdíwọ́ kan yìí kí ló di ọ lọ́wọ́ tó fi ní soso yá mu Ramadan nínú hadithi ibn Umar ó ní mo gbọ́ tí anabi muhammed sallallahu alayhi wa sallam ti ń sọ wípé boniyal islamu ala khamsin ama ẹ̀sìn islam lórí òpó márùn òpó ẹlẹ́ẹ̀karùn nínú àdìsí yẹn ó náà ní wọ́n sọ́wọ́ mi ramadan àti sùyàmù ramadan nǹkan kan jẹ́ ọ̀kan nínú òpó ẹ̀sìn islam márùn-ún ǹjẹ́ tá a bá yọ ọ́ kú o ṣé islam ó ṣẹ́kù kò ní ṣẹ́kù rẹ̀ sùyàmù Ramadan ojúlówó ọ̀ràn àyàn ni ìtumọ̀ ojúlówó ọ̀ràn àyàn ìyẹn ni pé jíjọ́ ọ̀ràn àyàn rẹ̀ ọ̀sẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa àní pé ńgbà tó jẹ́ pé lu wa aráwọn ti sọ sùyàmù àwa yòókù tá a bá ṣe àṣẹlọ̀ àṣẹlọ̀ kódà bíi sọ̀látùl jánásà ẹnìkan kú ọjọ́ èèyàn pàtàkì wọ́n á rí a kí ló dé yín gbogbo èèyàn lọ́wọ́ wa ni lórí gbogbo wa ńgbà tá a ti ráwọn eléyà wọn ń pè ní fardun ala sabilil kifaya ọ̀ràn yẹn tó yẹ kí táwọn kan bá ti ṣe kò sẹ́sẹ̀ lórí àwọn yòókù ni yàtọ̀ sírù sùyàmù Ramadan yàtọ̀ sírù sọláàtì èmi ò ní pé ńgbà bàbá ìmáàmù ṣe sọláàtì àbí ò ṣe sọláàtì wọn ló ṣe ńgbà tó ń ti ṣe àwọn yòókù àdẹ́sẹ̀ àṣẹ dẹ́sẹ̀ bá a ṣe ti pa fẹ́ wọná rọrùn oníkálukú alọ́gbọ́dọ̀ ṣe tọ́lọ́ lọ́wọ́ bí kálukú léèrè nípa tiẹ̀ tẹ́lẹ̀ ìbáwá tẹ́nìkan bá sọ pé èmi ọ̀gbà ìpè sùyàmù Ramadan ń bẹ́nu Islam ìdájọ́ rẹ̀ ni kó ti di kèfèrí kọ́lọ̀ ń sàánù wa ẹ̀rẹ́ nìkan ti ń jẹun ní ìsìn mùsùlùmí lẹ̀ sì má sí kí ló dé tó sọ sùyàmù Ramadan ó ah, lè <laughs> èmi ọ̀gbà pé ní Islam ni ìsìláàmù bàbá ti ṣe sọ láti ó ti parí à ah, ẹnitọ́ ti di kèfèrí lẹ́yìn ìgbà tá a bá mú ẹ̀rí tá a láyé tá a ṣàfihàn rẹ̀ fún tọ́wọ́ akọ tọ́fà akẹ́kọ̀ọ́rí ó di kèfèrí. ẹnìkan ni mo gbà pé ní Islam ló wà ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé màá nù égbè fagi nínú mi nìsá máa jẹun ah, ẹni ọgbẹ́ ẹnu ni ní kéésì bí tọgbẹ́ nìsá hmm, máa jẹun yìí ni ní gbogbo ògbà n ò lè ronú láì jẹun a sọ pé ìtọ́ abẹ́ ni pé orojú àwáwí ló fi ti torí rẹ̀ pàṣẹ yá mọ̀ rọ̀mọ̀bọ́nẹ́tì ó ti di pòkì pòkì nìyẹn torí di eléyìí sùyàmù Ramadan kò sí pati kò sí pati bí Ramadan ti ṣe wá bẹ̀rẹ̀ yìí kò sí nǹkan kan tó yẹ kí àwa mùsùlùmí ká mójútó nínú oṣù ńlá yìí bí ìbẹ̀rù ọlọ́run torí pé gbogbo ní téèyàn bá ṣe lórúkọ pé èèyàn ń jọ́sìn fọlọ́n báníyàn bá tiẹ̀ dá tó o ṣàfọ̀mọ́ rẹ̀ fọlọ́n tó o bá ti níbẹ̀rù ọlọ́run wàláhì bí ìgbà tí èèyàn fi àjẹrà rẹ̀ ni ẹ jẹ́ ká lọ níbẹ̀rù ọlọ́run jàmá ìgbà tá a bá gbádùn ìgbà tá a lówó ìgbà tí gbogbo nǹkan ń lọ dáadáa a lè má kàbẹ̀rù ọlọ́run ọba kún lọ́nà tó ṣe pé téèyàn bá tiẹ̀ gbọ́rọ̀ nípa àbẹ̀rù ọlọ́run ó lè máa dá mú kó máa pé kí ni ìbẹ̀rù ọlọ́run bá wò àmọ́ tọ́lọ́run bá fi àárẹ̀ sèèyàn tọ́lọ́ ẹlẹ́dàá bá gbé ìdínà àrísìkì tó bá gbé kò yàn gbogbo títí lọ dáadáa tí ò lọ dáadáa mọ́ wọ́n yìí máa ń ṣe wáàzì irú rẹ̀ fún yàn má yọ́wọ́ ni mo ti gbà fọ́lọ́run báyìí kí ló mú ọmọ gbà fún tẹ́lẹ̀ mo ti lọ sí mi ẹ̀dọ̀ kí ló dé ẹ̀dọ̀ rẹ òjò gbádùn tẹ́lẹ̀ ẹjẹ́ abẹ́rù ọlọ́njàmá kò sí nǹkan kan tá a lè fi rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run bí ìbẹ̀rù ọlọ́run kò sí nǹkan kan tá a lè fi wá ààbò fúnra wa níbi àti wọná ọlọ́run bí ìbẹ̀rù ọlọ́run ìjọsìn tá à ń ṣe yìí ẹ̀rí pé lánàá lánàá bó ṣe súnmọ́ nító ẹnìkan nu wò ṣe ìjọsìn tá à ń ṣe yìí ẹ rí i pé tó bá pówó ni wọ́n bá gbé fún wa ọlá kan ni wọ́n bá dá wa wàláhì àlè ti torí rẹ̀ sí tí ò bá jọ lọ sọ̀rọ̀ pé wòye àná ọlọ́run nìkan lọ́mọ iye tó ti jẹ lóúnjẹ ọlọ́run lọ́mọ iye oríṣiríṣi nǹkan tó ti fi sẹ́nu rẹ̀ tó halal tó sì sẹ́lọ̀ òpó ò ní ṣe bẹ́ẹ̀ náà lónìí ṣùgbọ́n òfun ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run lọ́lá lórí nǹkan ilé ayé eléyìí ló fà ló fi jẹ́ ipò ń gbìyànjú láti jẹ́ pé ẹ̀sìn yẹn fẹ́ ṣe à kó o ṣe láti yanjú ńlọ yọ kó o ṣe láti gbalada ńlọ dà ẹ jẹ́ ká fi bẹ̀rù ọlọ́run sínú ọ̀rọ̀ wa ẹ ká máa wádìí kí lọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká máa jàǹfààní rẹ̀ kí lọ́lọ́run ṣe lọ́ràn àyàn lórí wa kárí pa àmójútó èwo ni ọjọ́ ọ̀ràn àyàgá tọ́lọ̀ ń fẹ́ ká ṣe kárí pa ń ṣe àwọn akílọ̀ lọ́n ṣe léwọ̀ ká jìnà sí kí ni òtí ẹ̀ jẹ́ wọ̀ àmọ́ tó ń bẹ lábẹ́ pa kórìíra rẹ̀ ká jìnà sí torí ẹni tí bá ti ń ṣe bẹ́ẹ̀ wàlá oríire ni ó padà kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ àmọ́ tí ọba ti sí bẹ́ẹ̀rù ọlọ́run ìyẹn ò máa fagbọn ọlọ́run ọba ya ìyẹn ò máa tòfin ọlọ́run ọba lójúmọ́lẹ̀ atúbọ̀tán rú wọn kì alámàrí wọn máa ń dàrú nígbẹ̀yìn gbẹ̀yìn náà ni kọ́lọ̀ ń dákun kó jẹ́ ká túnbọ̀ tán tiwọ́ dáa kọ́ má ba alámàrí wa jẹ́ ẹ jẹ́ ká rántí pé oṣù ńlá tó bẹ̀rẹ̀ yìí àwọn olùmọ̀ máa ń pè ní oṣù díje oṣù díje ńlá ńlá wa ìdíje nípa dáadáa ṣiṣe kíkálukú ká mú ewé tuntun kẹ́nìkejì náà mú tiẹ̀ káwájọ máa wòwò síra wọn láì jẹ́ pé a fi hàn ra wa o èmi ọkàn máa ṣàkíyèsí ni ṣé ìwọ náà ṣe dáadáa báyìí tó bá ti ṣe ìníjẹ kọ gbáwájú máa ń lọ́wọ́ máa rí i pé tèmi ṣe pọ̀ ju tiẹ̀ lọ ìníjẹ ọmọ ìwọ náà ò ní jẹ́ kí n mà nítorí pé gbogbo wa ọlọ́run là ń ṣe fún yóò rí i pé àwọn náfìlà yàtọ̀ sọ́ràn àyàn tí mò ń ṣe à ọ̀pọ̀ ju etẹ́lómi ń ṣe lọ ó tún dáa ju etẹ́lómi ń ṣe lọ bákan náà alukur'ani mo gbìyànjú láti rí pé tí mo ké nínú oṣù Ramadan yìí ọ̀pọ̀ ju tẹ́lómi ké lọ àmọ́ mo ké nítorí ọlọ́run nké nítorí kárí mi nké nítorí kí wọ́n lè mà wípé mo ké sọ́pọ̀ jù. nínú oṣù Ramadan yìí mo ṣe ìdíje tó pọ̀ nínú ká náwó sójú ọ̀nà ọlọ́run ká ṣe dáadáa sáwọn aláìní ká dẹ́rìn pa àwọn ẹni tó yẹ pé ara ń kan. sọ kéèyàn jẹ́ni tí a ti mú mọ́sẹ́ a ti kà á kún pé oṣù yìí báyìí oṣù díje ńlá ni àwọn ọ̀rọ̀ tí tẹnu rẹ jáde kó jẹ́ ọ̀rọ̀ tó dáa kó jẹ́ àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó ṣeni láǹfààní ó wúlò púpọ̀ kó má jẹ́ àwọn ọ̀rọ̀ rádaràda játijàti irú ètò tí máa sọ kó tó di pé rọmọdọ́nà dé àwa má yàtọ̀ láàrin rọmọdọ́nà rẹ àtìgbà tí ò sí àwọn èèyàn ibi tẹ́ sọ̀rọ̀ ẹ̀gàdé lánàá ibẹ̀ náà lẹ tún ti tẹ̀síwájú lónìí ìwọ tó ṣe é pé lánàá lánàá yìí báyìí o mú nǹkan ní nǹkan má tiẹ̀ orí rẹ̀ náà ló tún tẹ̀síwájú lónìí ẹ dákun ká ní ìyàtọ̀ Ramadan rẹ àtìgbà tí ò sí Ramadan rántí pé kí alukur'an Ramadan dé o tún pa alukur'an jì tọ́ba ti wá wà níbi táwọn èèyàn ti ń kí alukur'an tí kálukú gbé alukur'an lọ ti ń kà ó rí i pé ọkàn rẹ̀ ń bàjẹ́ wọ́n máa wò pé àwọn èèyàn yóò kàn jẹ́ kí ọmọ rìn ti ń bá yàn lọ́kàn jẹ́ ni ah, ah, allah ìwọ tó yẹ kí wọn náà tètè wá ẹ lọ́kùn tó sàlùkùránì mi ni ẹbí mi náà wá kàn. yẹ kó gbìyànjú láti rí i pé nínú oṣù yìí báyìí àwọn eléyìí tí máa tí máa kò nínú ọ̀rọ̀ rẹ nínú oṣù tá a wà yìí báyìí ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe a máa ṣe àṣewáyọ̀ ọ̀nà ọlọ́run nítorí pé téèyàn bá ti rí ọ̀nà ọlọ́run nítorí òun náà ní pé dáadọ́ jẹ téèyàn fúnra wa àyè sòdodo àyè sòdodo láwọn àwùjọ Yorùbá á irọ́ pọ̀ ń bẹ̀ gan ẹ̀tànjẹ ó pọ̀ ń bẹ̀ gan ẹ mọ̀ pé yẹn ń sa ìdá ẹ mọ̀ pé yẹn ń ẹ tún máa gbé ah, bàbá ń tẹ́sí bàbá ta ní ta ló bì tá n pè ọ́n bàbá tínú rẹ̀ ń dùn ọ̀rẹ́ ni sóòótọ́ fún ọ ẹbí wọn náà lọ́ọ́ bá sọ fún ìwọ́n tó ọ̀bá sọ fún náà ló tún sọ lẹ́yìn rẹ̀ pé ọ̀rẹ́ ni sóòótọ́ fún ọ inú ẹni tí ò rí nìwọ náà wà àwùjọ wa àìsòdodo ẹjẹ́ á máa sòdodo àìgbára wa yẹn jù lórí dada ṣíṣe ẹjẹ àwọn agbára àyànjú lórí dada ṣíṣe ìdí nù ló fi jẹ́ pé ńgbà tí gbogbo wa tá a sùn tá a kọrí sí nìkan náà kẹ́nìkan bá wá jẹ́ pé òun bá ń sòdodo ó ń gbà wá yànjú láti ṣe dáadáa tí ọyọ yẹ ọ ọ ìwọ nìkan ni kí ló dé tí wọn náà dàbí wa. àárí ṣe bí aláìrí abọ́ ṣe bí aláìgbọ́ káwọn lè bá gbélé ayé àlàáfíà ayé burúkú náà lẹ́sìn tó ń gbé síbẹ̀síbẹ̀ náà ẹ máa sòdodo ẹ máa gbára yín yàn torí pé gbogbo sí olórí kẹtíyàn bá rí ṣe nínú oṣù Ramadan náà yìí tẹ́lẹ̀ náà tí ó sí Ramadan ẹ̀san mẹ́wàá ni. àsìkò ọlọ́lá ńlá yìí ọlọ́run tún á san àdìpẹ́lẹ́ àìníye fún ọ. torí ẹjẹ́ á gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ nínú ọkọ̀ ẹbí ti já o okùn ẹbí ti já our brothers and sisters tí ẹjọ́ jọ́ ma bàbá kan náà màmá kan náà bàbá kan náà lásán màmá kan náà lásán tàlẹ́ni tó sọ̀rọ̀ pé gbogbo wọn kálukú ti lọ lọ́ọ́ tiẹ̀ pàápàá jùlọ ńgbà tẹ́ ti ń dàgbà tẹ́ ti ń yọrí ìwọ ń lówó òun ò lówó ìwọ rí pò òun ò rí pò ìwọ rí sẹ́ òun ò rí sẹ́ ẹ ti dẹni tó ti pín gàrí báyìí tó sì yẹ kó rí bẹ́ẹ̀ kọ̀mọ yẹ kó rí bẹ́ẹ̀ gàrí rọ ipò rọ owó rọ lẹ́gbẹ̀ẹ́ mọ̀lẹ́bí òun ní sọ pé mọ̀lẹ́bí rọ nítorí pé mọ̀lẹ́bí sì wọ́n rí yẹn okùn rẹ̀ yí tayọ̀ ń tà ò tiẹ̀ bí ọ̀bẹ náà dáa tí ó gé tí ó gé tán èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ìwọ àtàwọn tọ́lọ̀ ń jọ ṣe náà ẹ gbọ́dọ̀ yà ó ṣeéṣe kọjá pé àwọn àwọn ọ̀mọ́ wípé a gbọ́dọ̀ dé kókun ẹ̀bí ọjà gbogbo ń tó lè jẹ́ ọjà làwọn ọmọ ṣe ìwọ má ràn wọ́n lọ́wọ́ má ràn wọ́n lọ́wọ́ tó ti tọ́ bá ti ràn wọ́n lọ́wọ́ ti gbà ṣètọ́nì láàyè ó kọ ẹbí tó ti dàbí ìgbà tó jáàrùn ẹ só nínú oṣù yìí ẹ má wàá jẹ ọjà mọ́lẹ́yìn Ramadan ọlọ́run ẹlẹ́dàá á sì ṣe àwọn nǹkan pípọ̀ tá a lè lò láti mú kókò ẹbí kó dúró fẹ́ láyé wa tá a wà lónìí níìsín mo ní mọ̀lẹ́bí kan tó ṣe pé ń gbé ọ̀tà èmi sì jẹ́ ẹni tí ń gbé múbì ẹ̀ wo bí múbì ti ṣe jìnnà sọ́tà sí ó lè máa ro wá lójú láyé tẹ́lẹ̀ láti kọ lẹ́tà pé lẹ́tà tá a kọ tó yẹ pé ó lè sọnù lẹ́tà tó ti kó lè sọ̀sù kan tó ní dọ́dọ̀ wọn ká máa fi lẹ́yìn sì kẹ́wọ́ pé ní tí ò jẹ́ kí a lè sokun ẹbí pọ̀nù ní ìsìn wa ń kọ́ tó bá ti gbé ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ̀ òpin rẹ̀ kí wọ́n sọ pé sáfíìsì nẹ́tíwọ̀kì ọ̀dà lónìí láàrin ìṣẹ́jú márùn yóò tún ti dá a padà bóyá jò lọ́rọ̀ ọba pè wọn hello salamu aleykum aleykum salam ta ni sọ̀rọ̀ baba alágbẹ́dá ni mo ní béèrè àlàáfíà yín nípa ẹkùjọ́ mẹ́ta mo ní ni wípé ẹ ṣeun ẹ kú àwọn ọmọ àwọn mi ń kọ́ ṣé ni wọn wà. ẹ rí i pé inú jẹ́ inú dùn òun náà bẹ̀rẹ̀ sí ní ronú pé Allahu akbar ìbí mo ti gbọ́ ìpè bàbá alágbájá láàárọ̀ yìí ní ọmọ sọ fáwọn ọmọ rẹ̀ ọ̀yọ́yá ẹ̀yin náà ẹgbẹ́ fóònù bàbá ti di bí ọ̀la bí ọ̀túnla ẹ̀yin náà kí ránṣẹ́. so mọ̀lẹ́bí yín yóò máa ṣe dáadáa nígbà tí ọba ti wá ṣe léyìí láàrin wa dáadáa ti ṣe ṣẹlẹ̀ dáadáa ò ní ṣẹlẹ̀ ibẹ̀ ni àbúrò rẹ̀ ọmọ wò pé ṣé kìí ṣe pé bọ̀dá yìí ó lè ọlọ́gba kádàrá gbogbo wa ó lè ah, kádàrá yìí ò lọ́gba ń bọ wọ́n gbé sí ṣé wọ́n gbé wá post office ló wọ́n á lọ gbà á nígbà tó yẹ pé gbogbo inbox kan náà lẹ́jọ́ ń lò so ìgbà tí ọba ti sífẹ̀ẹ́ lọ́mọ wò pé kí ni gbogbo dáadáa ṣe kángun sọ́dọ̀ tiẹ̀ ìtumọ̀ débi pé ńgbà tẹ́ bá ti sokun ẹbí pọ̀ bàbá yín yóò dọ̀tá gbogbo yín wọ́n lè máa wọ pé bàbá àwa mẹ́jọ ló bí ó ti fẹ́ràn ọmọ yìí jù tẹ́ bá tún ti ń fẹ́yàwó àwọn ọgbọ́n mi àwọn ọgbọ́n àrékèrèké burúkú tí wọ́n fi da mọ̀lẹ́bí rú ìyàwó ni ó gbé wa gbàtẹ́ bá ti sọ́ débẹ̀ ẹ ti sínú ṣetán ìyàwó wa sọ pé ẹ ẹ jẹ́ fura sọ̀rọ̀ ara yín bàbá lè jẹ́ kó ti forí gbogbo yín gbà pààrọ̀ fún un torí wọ́n ní kó ọmọ ọmọ kan wá ọmọ kan làwọn lè bá ṣe lóore o àmọ́ yóò da orí àwọn ọmọ yòókù jọ nígbà tí èsè gbọ́ ọ̀kà orí tiwọn wọ́n wàá lò fò bàbá tún dáràn bàbá wa wá ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n wò pé bàbá ò àwọn wálé bàbá wa dúró lẹ́nu ọ̀nà pé asalaamualeykum wa rahmatulahi wa barakatu ẹnì kan ọ̀daràn wọ́n ti gbóhùn bàbá wọ́n ti mọ̀ pé bàbá ni o ẹnìkan ọ̀dà ìgbà tí àwọn ọmọ kéékèèké fẹ́ wá alẹ́kùn tó bá dùn mẹ́ tó bá kàn kò mú. grandpa ni ń gbà nǹkan tó mọ̀ á fi mọ̀ pé grandpa ni bàbá ẹ̀ ti gbòòrò grandpa kà. ìkàwọ́ bàbá ṣe bàbá tó ẹ pé ní tó wù ní kí gbogbo yín kọ́ dáa fún yín ní tó wù ní kí gbogbo yín náà kó jẹ́ pé ẹ̀ táwọ́ náà kó wọn máa rí dáadáa gbà lọ́dọ̀ gbogbo yín yàtọ̀ sí pé gbogbo yín jẹ́ mùsùlùmí. ṣé ìdùnnú tiẹ̀ náà ni pé ọmọ kan ẹnìkan ló rí ṣe àwọn yòókù ò rí ṣe ṣé ìdùnnú òbí nù. ẹ̀yin wàá mú bàbá yín lọ́tà nítorí pé ẹ wàá fẹ́ràn ẹnìkan kò fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ ṣùgbọ́n ẹ̀kẹ́ máa sábà rẹ́rìn sẹ́ni tí ń bá rí nǹkan fún ju ẹ̀rín tí ó rìn sẹ́ni tí ò bá rí nǹkan fún lọ pàápàá ńgbà táyé dáyé ẹ̀yìn wọn ti ké bisikíìtì and sugar. sẹ́ni kí bàbá tí ọmọ kan dé tó ní asalaamu alaykum wa rahmatulah àbúrò mi kabir jáde kẹ lọ gbé tó wà nù bùtù yẹn wa ẹ àbúrò mi sẹlifà ẹ̀yin náà jáde kẹ lọ. Ah! àwọn ọkàn di ọkàn ń bọ̀ lọ́wọ́ gbẹrẹ fún náà ní pé salama salama aleikum wa rahmatulah salama salama alami gungun kó déhùn. <laughs> ọ yẹ káwọn bàbá náà fura ọtọ lẹ́yìn náà lẹ dá o àwọn màmá náà tọ ẹ pé ọmọ tó pa owó wálé nìkan lẹ dá mọ ẹ má dàrin àwọn ọmọ yín rú kásokun ẹbí pọ̀ngbà mi àwọn èèyàn tó dá sí i tó kun ẹbí fi di pé ọ̀njà àwọn èèyàn tó dá sí i tó fi di pé ògiri rẹ̀ bẹ̀rẹ̀ sí ní lanu wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ wo gbogbo eléyìí anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tí ń bá ń fẹ́ pé kọ́jú òun ọpẹ́ láyé tí ń sì ń fẹ́ kọ́lọ́ wọn ṣàlékún fún un nínú arzikì kó sokun ẹbí rẹ̀ pọ̀ ẹ dákun kí là ń fẹ́ láyé yìí ẹ fẹ́ kú yìí náà àbí bẹ́ẹ̀ kọ́ bàbá kan ti tó seventy five gbogbo èèyàn tó wá ń kí pé ọlọ́run bùn yín lẹ́mìí ọlọ́run jẹ́ àárín yín pẹ́ after seventy five ó kì í tá a bá rí pẹ́ ẹ fún one hundred and twenty ó dé one hundred and twenty seventy five tá a bá yọpọ̀ ní one hundred and twenty kí ni ó fún wa forty five ẹ ṣàdúrà ọlọ́run fi forty five kù bàbá yìí ó ti pé ọgọ́fà báyìí àwọn ọmọ tó rí i pé báà mi àlọ́lọ́ ó jẹ́ àárín yín pẹ́ ẹ pẹ́ bí mọ́pẹ́ ṣe pẹ́ láyé ta ni mọ́pẹ́ náà so ẹ rí i pé àdúrà kọ́mọ́kùn náà láti máa ṣe sọ ọ̀nà àbáyọ ni. So, anabi sallallahu alayhi wa sallam àkọ́kọ́ kẹmi ogun kèésò ní kèésò lèrè àmọ́ kẹmi ogun lórí islam anabi wa ni sẹmi máa ń fẹ́ kọjọ yín ọpẹ́ láyé sẹmi fẹ́ kọlọ ọ lè yín kún nínú arziki ọ̀hún tẹ́ ẹ̀ máa ṣe sí tí ó fi rí bẹ́ẹ̀ ó ní kẹ́ ẹ sokùn ẹbí pọ̀ ẹ sokùn ẹbí yín pọ̀ ọlọ́run máa fi jẹ́ kẹ́mi èèyàn ogun ọ máa fi jẹ́ kárìsìkì èèyàn pọ̀ ẹjẹ́ á gbìyànjú rẹ̀ nù Ramadan yìí ọlọ́run bó sì fún wa sí. tá a ní sokun ẹbí pọ̀ kìí ṣẹni tí ń ṣe dáadáa sí wọn nítorí pé wọ́n bá ṣe dáadáa sí rárá o ẹni tí ń ṣe dáadáa sí wọn ńgbà táwọn ń ṣàìdá sí ẹni tó fẹ́ rí wọn ńgbà táwọn kọ̀yìn sí tí wọ́n fẹ́ rí oní ẹbí pọ̀ kìí ṣe pé. torí pé wọ́n wọ́ ọ níwọ náà sì wá wọn lọ yéé ṣe torí pé wọ́n nawọ́ ọ̀fẹ́ níwọ náà sì nawọ́ ọ̀fẹ́ sí wọn rárá o wọ́n bí ànábì sọ̀rọ̀ lọ́wọ́. ẹni tí ń lọ bá wọn ìgbà táwọn ọ̀fẹ́ rì ẹni tí ń sokun ẹbí pọ̀ tí ọ̀fẹ́ kọjá ńgbà táwọn ti sọ bẹ́ẹ̀ sí ó ní wọ́n ń pè lẹ́ni tí ń sokun ẹbí pọ̀ ẹjọ́ gbìyànjú nínú Ramadan tá a wáyé kájẹ́ni tó ṣe é pín a máa kí alukur'ani lọ́pọ̀lọpọ̀ nínú oṣù yìí lọ́lọ́run sọ alukur'ani kalẹ̀ ẹ jẹ́ a máa kà ká máa ké lọ́pọ̀lọpọ̀ ká máa wàá dúró lórí ipa ké lásán afala yatadabbaruna alukur'an am ala qulubin aqfaluha kí ló dé tẹ́ ronú nípa alukur'an eléyìí tẹ̀ ń ń bẹ lórí àwọn ọkàn yìí ẹ jẹ́ ronú nípa ntànké ká gbìyànjú láti máa fi ntànké tà ń ronú nípa rẹ̀ ká máa fi ṣèwà hù eléyìí ní túmọ̀ sí pé akẹ́ alukur'an alukur'an ta sì ké wúlò fún wa alukur'an tẹ rí yẹn kò gbà pé ká pàtì o kò gbà pé ká sọ sí papọ̀ torí pé ọlọ́run sọ kalẹ̀ ká lè lónìí ọlọ́run sọ kalẹ̀ ká lè tẹ̀lé ń tọ́ wà ń bẹ̀ ni ó pàtàkì kéèyàn gbìyànjú bí ó tiẹ̀ ṣeéṣe ju ẹ̀kan ṣoṣo lọ kó kí alukurani láti bẹ̀rẹ̀ dópin nínú oṣù rọmọdánà yìí ọlọ́run ẹlẹ́dàá wa yóò sì ń rọrùn fún wa. ká láti máa lọ gbọ́ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ síkí eléyìí tó ṣe kéèyàn á máa èèyàn á máa gbọ́rù rẹ̀ tara rẹ̀ dẹni tó soríire ọlọ́run jẹ́ ká soríire. tó bá yẹ pé ọ̀rọ̀ lọ gbọ́n ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ àwọn nǹkan tẹ̀sìn mú wá tọ́jọ́ pàwọ̀ lásìkò láti jókòó lọ gbọ́ tẹ́lẹ̀ iná làárẹ̀ ni máa ṣàlàyé rẹ̀ ní ìsìn ìṣètíṣe ìpọ́nì ò sí lóde má lára wa rọ̀wọ̀ lẹ́sẹ̀ wa yá síbi tá a ti lè lọ máa gbọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti lọ máa gbọ́ nítorí pé ńgbà tí ò sí Ramadan á gbìyànjú rú rẹ̀ rí ẹ jẹ́ máa gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ máa lọ gbọ́ tọ́jọ́rọ̀ sí tìyẹn ó ní í ṣe pẹ̀lú pọ́n ṣe tafsir al-Qur'an kò burúkọ lọ́gbọ́ ọ̀rọ̀ pé ẹ́ láti tó fi ajẹ́ pé nu Ramadan ni wọ́n fi sí tí wọ́n fi sí gbà míì ìfisínú Ramadan yẹn ó túmọ̀ sí pé dáadáa lẹ́ni ẹ̀dọ́ àṣìṣe bẹ́ẹ̀ di kèfèrí lẹ́bi àwọn kan tí ó lágbo yẹ́sì ó sì máa sọ kò sí nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ lọ́gbọ́ bó tilẹ̀ jẹ́ pé náà kí ló dé tẹ̀ ìṣe tafsir tó fi jẹ́ pé Ramadan nìkan lẹ́ fi sí gbogbo ọjọ́ gbogbo ògbà iná lọ́wọ́ àkókò máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn torí ẹ wọ́n ni ẹ yàtọ̀ sí rọmọdán àwọn èèyàn ní wa báwa ń ta mu ni ọ ta mu ẹni tó bá wù láti gbọrọ ọlọ́run yọ wà ẹni tí ò bá wù láti wà ńgbà tó wá wa ńgbà tí ó sì lọ èló náà la gbà ń bẹ̀ àwa ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ẹni tó bá lọ yìí àní sọ pé à ń gbà tó ṣe pé wọn ò ní wá àwọn ò ní sọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé manhaj fi alu sunna nìyẹn. wọ́n ní àdàmú adamul ightirari bil kathra wa adamuz zuhdi minal qillah adamul rọrí bil kathra alu sunna kú ẹ̀tàn jẹ́ nítorí pé yẹn pọ̀ aslan àwọn yìí ti pa bùnmu wọn ta àwọn yìí sì ṣe polóṣèlú ni wọn yà á dúró èèyàn ti ń tẹ̀lé kí náà là ń tà wọ́n sì rí èèyàn díẹ̀ sá nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa oore ńlá ló fi sínú kéèyàn kan tari èèyàn mànà anabi sallallahu alayhi wa sallam ó sọ fún ali ibn abi talib radiyallahu anhu wọn ilà an yahdiyallahu bika rajulan wahida khayrun laka min humri na'am tọ́lọ̀ ń ba tara rẹ̀ ṣe yẹn yọ kan péré tó bá fi mànà ó lóore fún ọjọ́ àwọn ràkúnmí pupapupa lọ. tòró lówó tó wọ́n jù lọ́dọ̀ àwọn lárúbáwá tẹ́lẹ̀ bá ti yé wa ajẹ́ pé àwọn gbìyànjú láti lọ gbọ́rọ̀ lọ níbi tí wọ́n bá ti ń sọ ìbá àṣẹ pé Ramadan làwà ìbá àmàjọsọ Ramadan ò ní yé máa lọ gbọ́rọ̀ lọ láti níbi tí wọ́n bá ti ń sọ táwọn náà ń sì ń sọ ní ìbámu pẹ̀lú tírà Ọlọ́run sunna nabi sallallahu alayhi wa sallam àfi kó jẹ́ kó ojoojúmọ́ ló ń lékún ní dáadáa ojoojúmọ́ ló ń pa ìdájì ó fi wá jẹ́ ẹni tó ṣe pé ojoojúmọ́ ló ń dá ojoojúmọ́ la ìdánkù lára rẹ̀ tó ara àwọn dáadáa téèyàn máa mú níbẹ̀ nù. wáyé o inú ọlá ńlá eléyìí ti ń bẹ fóṣù Ramadan eléyìí tó yẹ ká mà òun náà ni àwọn nǹkan tí ń bọ̀ yìí Ramadan tẹ̀rí ẹnikẹ́ni tó bá fi lè ṣe sùyàmù nínú oṣù Ramadan yìí lábẹ́ májẹ̀mú méjì torí pọ̀ torí pọ̀ fẹ́ lọ́dọ̀ yàtọ̀ sí Allah tí nǹkan méjì bá fi lè wà lọ́dọ̀ èèyàn tí èèyàn fi ṣe sùyàmù Ramadan yìí ńlá retí yín ẹ̀san ńlá ń retí yín lọ́dọ̀ ọ̀lọ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ nínú àdìsí tó gúnrégé tí imaamu bukhari àti muslim tí wọ́n gbé jáde àti àwọn míì ó ní man sama ramadan imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá ṣe sùyàmù ramadan nítorí pọ́gbọ́lọ́wọ́n ọba gbọ́ fi ṣe kìí ṣe nítorí nǹkan mìíràn wàhísísáábà nítorí pọ́dọ̀ ọlọ́run ló ti ń wẹ̀sán rẹ̀ ló ṣe ṣe ghufira lahu ma taqaddama min dhanbi ọlọ́run ọba ó sì àforíjìn gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ a ọ̀la lélẹ́yìí o ọ̀la tó ṣe pé yẹn ò lè rí àfi látàrí kó so sùyàmù Ramadan kẹsẹ̀ sùyàmù Ramadan torí pé ẹgbọ́ lọ́n gbọ́ ẹsẹ̀ sùyàmù Ramadan torí pọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí ń wẹ̀sán rẹ̀ غفر له ما تقدم من ذنبه ọlọ́run ẹlẹ́dàá wa yóò ṣe àforíjì fún ohun tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ eléyìí túmọ̀ sí pé tí wọ́n máa ń ṣe sùyàm látàrí àṣà látàrí ọlọ́run dákun mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́ tètè yí àníyàn rẹ̀ padà ọ̀ ìmáànà wàá ṣe nítorí ipò gbọ́lọ́ngbọ́n ni wàá ti sáàbà tó bá pé nǹkan kan bẹ tó fojú sí i pé lórí gbà lọ́dún èèyàn látàrí kó soso yá mu Ramadan tètè yá àníyàn rẹ̀ padà ọ̀dọ̀ Ọlọ́run nìkan tí nǹkan méjì yìí bá ti pé gufira lahu ma taqaddama min dhanbi Ọlọ́run bó forí jìn gbogbo ètò ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n máa ń sọ́mà Ramadan tánàbí sọ̀n ayé almuslim mùsùlùmí ni wọ́n ń bá wí bí yàtọ̀ sí káfìrì bákan náà mùsùlùmí ò ẹ mọ̀ kúkú lè jẹ́ mùsùlùmí àfi kó ti jẹ́ pé ń sojú sí ẹ̀sìn Islam ẹni tí èsè sọlá tó bá ń ṣe sùyàmù Ramadan ìwọ kọ́ ni wọ́n ń bá wì. غفر له ما تقدم من ذنبه ọlọ́run ó forí jìn gbogbo ètò ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ pólísì méjì ẹ̀ṣẹ̀ kéékèèké àti ẹ̀ṣẹ̀ ńláńlá tí wọ́n bá ti sọ wípé wọn ò forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ jìn nínú àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam ó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńlá ni bí kéèyàn mutí bí kéèyàn jalè bí kéèyàn ṣe zina àbí kéèyàn parọ́ zina mọyàn àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí wọ́n ti dá àwọn àjìyà tó ní gbèdéke kalẹ̀ fẹ́ni tó bá ṣerú ẹ̀ ẹnikẹ́ni bá ṣerú ẹ̀ nínú àdìsá nàbì sallallahu alayhi wa alihi wa sallam tí ó bá fi lè jìyà rẹ̀ láyé yìí yóò máa bẹ tahtal mashi'a tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmù yóò máa bẹ lábẹ́ bólúwa bá ti ṣe fẹ́ ànábì tí ń sọ pé Ọlọ́run forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìnnà ní tó ń ṣàlàyé eléyìí fún wa onítọ̀ bá ṣẹ̀ṣẹ̀ ńlá tọ́mà ti fìyà rẹ̀ jẹ́ ọ́ láyé ń bí fahuwa kaffaratun la ìpẹ̀sẹ̀ rẹ̀ ni ó jẹ fún. ẹni tí ó bá ti wá jìyà rẹ̀ láyé ń bí fahuwa tahtal mashi'a yóò máa bẹ lábẹ́ bọ́lọ̀ bá ti ṣe fẹ́. torí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá ṣẹ̀ àwọn náà pọ̀ ẹ̀ṣẹ̀ kéékèèké náà a máa gbé ni wọn náà ń bá ti pọ̀ ju gbogbo dáadáa tó gbélé ayé ṣe lọ. ó wà nínú hadith nítorí fi hàn wá wípé bẹ́ẹ̀ náà ni hajj nínú hadith abu huraira radiyallahu anhu tí imam al-bukhari àti àwọn míì gbé jáde anabi ni man hajja lillah falam yarfuth walam yafsuq kharaja min dhunubihi kayawmi waladathu ummuh ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ hajj tó jìnnà sí ìní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ nígbà tó wà nínú ihram. ó sì jìnnà sí wa pòkì nínú ṣe hajj rẹ̀ yìí ó sì ṣe hajj rẹ̀ fọlọ́ yóò jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dàbí ijọ́ rẹ̀ bí bẹ́ẹ̀ ni ìyẹn ni pé yóò jáde kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké dàbí rẹ̀ tí ò kékeré kan yàtọ̀ ńlá tí ò ní pọ̀ sẹ̀yàn nínú bí ẹni tó ṣẹbọ sọ́lọ̀ tó bá ti tọrọ àforíjì tó pẹ́ bọ́ tì ọlọ́run bó foríjì hàn ẹ̀ṣẹ̀ ńlá bíi kápò mutí ọtọrọ àforíjì kọ́rán àfi kò jìyà rẹ̀ torí wọ́n ti dá gbèdéke ìyà fúnrú ẹ̀ṣẹ̀ yìí tó o bá ti jìyà rẹ̀ ọgọ́rin ẹgba ọwọ́ akú bẹ́ẹ̀ ọmọ abẹ lábẹ́ bólúwa bá ti ṣe fẹ́ tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹ̀ṣẹ̀ ńlá ọ̀parọ́ ọtọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run bó foríjì hàn sàmà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá pé torí pé o ṣe sùyàmù Ramadan ẹ torí pé o ṣe hajj wọn wá forí gbogbo ẹ̀jẹ̀ hàn ẹ̀ṣẹ̀ ńlá ò rí bẹ́ẹ̀ ọtọrọ àforíjì tó bá jẹ́ pé kò ní í ṣe pẹ̀lú pọ̀ sẹ̀yàn ọtọrọ àforíjì tó bá jẹ́ ikú tún ní í ṣe pẹ̀lú pọ̀ jẹ gbèdéke ìyà kan lọ jẹ jẹjẹ tó bá ti jẹ ọparí eléyìí jẹba àwọn nínú ọlá tuntun bẹ fún sùn Ramadan òun náà ni pé sọlá títà ń bá ń ṣe lóru Ramadan yẹn irú ẹ̀san téèyàn gbà látàrí sùyàmù Ramadan iná lọ́lọ́run tó ti pèsè kalẹ̀ dẹni tó bá dìde ṣe sọ̀láàtì lóru Ramadan. Ànábì ní man qama Ramadana imanan wahtisaban ghufira lahu ma taqaddama min dhanbi. ẹnikẹ́ni tó bá dìde dúró sẹ́sìn fọlọ́n sọ̀láàtì lóru Ramadan nítorí pọ́gbọ́lọ́ngbọ́ torí pọ́dọ̀ ọlọ́run ti wẹ́sàn rẹ̀ á ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹ má jẹ́ á máa sá fún sọ̀lẹ́tù tarawih ẹ má jẹ́ á sá fún kìyàmù lẹ́yìn nínú oṣù Ramadan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí òru àkọ́kọ́ òru kejì òru kẹta wọ́n máa wá sí mọ́ṣáláṣí tó bá ti di òru kẹrin lọ síwájú mọ́ṣáláṣí ó bá kí ló dé àwọn èèyàn dálẹ̀ ni àti wàá wo bó ṣe rí náà ni àti tọ̀wò lọ́ba tán kò tí ì tán ó sì sẹ́kù nù àwò ó lẹ́yìn lọ rọmọdọ́nù ò tí ì tán ẹ̀ ń sá fún sọ̀dá tó tẹ̀ràwíyẹ̀ ẹ̀ rí ládá ńlá tí ń bẹ fún nàní gẹ́gẹ́ bí ládá ńlá tí ń bẹ fún sùyàmù rọmọdọ́nù ni ọ̀pọ̀lọpọ̀ nígbà tí rọmọdọ́nù dé àwọn mọ́ṣáláṣí abẹ́lé mọ́ṣáláṣí abẹ́lé wọ́n wù ní wọ́n fẹ́ lọ mọ́ṣáláṣí torí wọ́n mọ̀ ọ́ pé ti mọ́sálásí yóò tún pẹ́ díẹ̀ gbogbo ẹ̀kọ́ àtàkà ẹ̀kọ́ àtọ̀ọ̀lẹ̀ táwọn fi sínú gbogbo ẹ̀ ni yóò di pé ó sẹ̀dánù kúrò lára àwọn káwọn tó parí sọ̀lẹ́ láìsí Mẹ́kà láìsí Mẹ́dínà àwọn mọ̀ ọ́ pé kí oyin ti gùn jù ok èyí tó yájú lẹ̀ ń fẹ́ èyí tí wọ́n fi ń ṣe rákà mẹ́tàlélógún nílùú kan Indonesia àwọn pè rákà mẹ́tàlélógún láàrin ìṣẹ́jú méjì a ojú ọ̀nà mọ́ sọ̀sẹ̀ burúkú lọ́ba dì. lè má mọ lọ agbọrọ lọ agbọrọ lọ agbọrọ sàlámà lọ agbọrọ lọ agbọrọ sàlámà áà. so ẹ dákun sẹ́rù sọ láti sọ á sọ yìí pé tọ́ ọ bá ti máa nì ṣe tó sì ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọ lọ wọ́n ò forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ sẹ́rù sọ láti báṣubàṣu ni wọ́n ń sọ kí sẹ́rù rẹ̀ wọ́n ń sọ à ń bùkátà láti jẹ́ pé a ṣe sùúrù ẹni tí o bá ṣe sùúrù ò ní wà lùjánà o wàláì tí èèyàn bá ṣe sùúrù ò ní lè ṣe tọ́lọ̀ tó o bá ṣe sùúrù ò ní pantọ́lọ̀ wọn bá ṣe léwọ̀tì tó o bá sì ṣe sùúrù ò ní lè fara da àwọn àdánwò tọ́lọ̀ ń bá gbé bọ̀ ọmọ ọpọlọ níjà ọmọ sọ̀sọ́kúsọ sọ́lọ̀ sùúrù pàtàkì ká kópa nínú rẹ̀ bákan náà ẹ̀rí lè lẹ́sùn kọ́dù irú ẹ̀sán ti ń bẹ fún Ramadan tí ń bẹ fún kìyàmù lẹ́yìn gbogbo Ramadan iná ẹlẹ́sẹ̀ tuntun bẹ fẹ́ni tọ́lọ̀ ń bá tún ní kórí Laylatul Qadri dìde dúró ṣe sọ̀láàtì nínú ẹ̀. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbàá wa tó tún fẹsẹ̀ rìn lẹ́yìn ó ní man qama Laylatul Qadri imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá dìde dúró ṣe sọ̀láàtì fọlọ́ ní Laylatul Qadri torí ipò ọgbọ́lọ́ngbọ́ torí ipọ́dọ̀ ọlọ́run ló ń ti ń wẹ̀sán rẹ̀ ọlọ́run ọba ó forí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn gbogbo ètò ti síwájú. Lailatul Qadr mi ọmọdé tọ́jẹ́ ìwọ náà lè má. àmọ́ Ànábì sallallahu alaihi wasallam fi hàn wá ẹ lè wá tẹ́ni yín síbi ìbòjú wa ń bì díẹ̀. Ànábì sallallahu alaihi wasallam fi hàn wá wípé Lailatul Qadr yẹn inú mẹ́wàá gbẹ̀yìn ni ká máa wà mẹ́wàá ti gbẹ̀yìn tá a ti wá máa wá wọn á gbìyànjú láti jọ jẹ àwọn òru tó jẹ àwòtár àwòtár náà làwọn òru tí iye tó ń ka rẹ̀ jẹ́ kò ṣeé pín fún méjì láìṣẹ́kù òru kọkànlélógún ẹ̀kẹtàlélógún ẹ̀kẹẹ̀dọ́gbọ̀n ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ẹ̀kọkàndínlọ́gbọ̀n inú òru márààrún láti máa wà kò sí tún ṣeéṣe kémi ọmọ sọ pé àwọn òru nìkan ní màá jí tí ń ti máa ṣe sọ̀láàtì àfọ̀rún ah, bá gbé mi lọ láwọn òru ńkọ́ ń tẹ̀sẹ̀ fi kọ́ra pé gbogbo mẹ́wẹ̀ẹ̀wá ti gbẹ̀yìn iná ni mo fẹ́ máa dìde dúró láti ṣẹ̀sìn fọlọ̀ tọ́lọ̀ ń bá fi lè fi mí ṣe kò ń gẹ́ láti bá lè lọ́tò oríire yẹn pọ̀ ọ̀la nínú àwọn ọ̀la tí ń bẹ fún oṣù ramadana nìyẹn bákan náà a tún rí wípé nínú ọlá ńlá eléyìí tí ń bẹ fún oṣù ramadan òun náà ní pẹ́sìtà tọ́lọ̀ wọn san oṣù ramadan yìí màlẹ́kọ̀ ọ̀ma bó ti ṣe pọ̀tọ́ dáa tó kan bó ti ṣe nínú alukur'an ọlọ́ni ìnàmá yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab níṣẹ́ là á máa fún àwọn onísùúrù lẹ́sàn-án wọn láì fi ṣírò sí àwọn olùmọ̀ látòrí àwọn sàhábà wọ́n ní as-sabiruna tọ́lọ̀ ń sọ ń bí àwọn ẹni tó ń ṣe sùyàmù níṣẹ́ là á máa fún wọn lẹ́sàn-án wọn láì fi òǹkà sí níbi tó pọ̀ dé nínú hadith al-qudsi eléyìí tọ́jọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n tó ṣe pé ọwá anabi sallallahu alaihi wasallam ló sọ fún wa àti túmọ̀ àti gbólóhùn rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run ní kullu amali ibni adama lahu illa as-sawm fa innahu li wa ana ajzi bihi gbogbo sẹ́tọ́mọ anabi adama bá ṣe òun lónìí alhasanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan tẹ́ bá rí ṣe àdìpẹ̀lẹ̀ ẹ̀san mẹ́wàá ni màá san fún yín. illa sawm àyàfi sùyàmù nìkan fa innahu li dájúdájú èmi ni mo ní. wa ana ajzi bi èmi ní sì san yín lẹ́san rẹ̀. ọ̀gá púpọ̀ o àwọn akọ́là ni sùyàmù wa ọlọ́run ọba lónìí gbogbo ẹnikẹ́ni tó bá ti lè rí sùyàmù ṣe tí ń sì ń ṣe islam ó kú oríire. ọlọ́ni taraka shahwatahu wa ta'amahu wa sharabahu li ajli kò sí ní jẹ́bẹ̀ ẹni tí ń ṣe sùyàmù ó fi ìbálòpọ̀ rẹ̀ sílẹ̀ ó fi jíjẹ rẹ̀ sílẹ̀ ó fi mímu rẹ̀ sílẹ̀ nítorí èmi ọlọ́run báwo wá ni sùyàmù rẹ̀ ò sí ní jẹ́ pé ni mo ní ọlọ́run ọba ló ní sùyàmù rẹ̀ ọlọ́run nìkan lọ́mọlú ẹ̀san tí ó san torí ẹ̀ lis-sa'imi farhatan ìdùnnú méjì ń bẹ fún yín o ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ̀ ń ṣe sùyàmù ìdùnnú méjì ń bẹ fún yín farhatun inda ìdùnnú àkọ́kọ́ iná níjọ́ tunu ìjọ́ tunu Ramadan ìdùnnú àkọ́kọ́ nù wa farhatun inda liqa'i rabbih ìdùnnú kejì òun náà níjọ́ tá a bá pàdé ọlọ́run ọba ẹlẹ́dàá wa. wala khalufu fami sa'imi atyabu inda Allahi min rihil misk. òórùn tí máa ń bẹ lẹ́nu ẹni tí máa ń ṣe sùyàm òórùn tí máa ń rùn búrọ̀ṣì kan ò sí àti péèsì tó lè fọ́nù pákòkun sí tá a lè fi fọ́ọ̀nù tí ó tàn torí pé òórùn ti ń tinú wá ni kìí sọ òórùn ti ń tẹnu lásán wá ẹnu sì ni ti ń bá ń bẹ nú ọ̀mọ̀ àgbàjáde torí tí ọba ti jẹun wọ́n ní tá a bá jẹun fúngbà pípẹ́ ẹnu òórùn tá a bá dákẹ́ nígbà pípẹ́ ẹnu òórùn tá a bá ti sọ̀rọ̀ jù ẹnu òórùn inú tí máa jẹ́ ẹnu òórùn ni tọ́nísìn òórùn tí máa ń jáde lẹ́nu ẹni tí ń ṣe sùyàmù yẹn atyab inda Allahi min rihil misk ó dùn lọ́dọ̀ ọlọ́run ó ju lọ́fíńdà àlùmísìkù lọ tọ́jú ọba fún gbogbo lọ́fíńdà eléyìí ò túmọ̀ sí kọ́ ọmọ fọnù máa o kò túmọ̀ sí kéèyàn ọmọ rìn pákó máa o àmọ́ òórùn yẹn wà náà ni ó fọ́nú ọ̀ fọ́nú òórùn pákó òórùn pákó òórùn yẹn wà nítorí pé ó ní í ṣe pẹ̀lú àìjẹun ni ó dùn lọ́dọ̀ ọlọ́run ó ju ti lọ́fíńdà àlùmísìkù lọ ọ̀la ńlá wọn yìí báyìí wọn ọmọ sẹ́fẹ́ nìkan àfi fún wọ ìwọ mùsùlùmí tó ń sọ sùyàm kí ló dé tó àgbẹ̀yìn kí ló dé tó sọ sùyàm rẹ̀ nítorí ẹlòmíì tí èsì Allah anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí imaamu ahmed gbà wá ó ní ojoojúmọ́ ayé nínú oṣù ramadan onílà àkọ́kọ́ lọ́lọ́run máa ń ṣe alìjánná lálẹ́kún ọ̀sọ̀ ojoojúmọ́ nínú oṣù ramadan ọlọ́run máa sọ pé mo pèsè rẹ̀ kalẹ̀ di àwọn ẹrú mi tó kù fẹ̀ẹ̀rẹ̀ tí wọ́n ń bọ̀ wá bẹ̀ àlékún ọ̀sọ̀ lọ́lọ́run máa ń ṣe àlìjáná lójoojúmọ́ ayé ẹ̀yin sì mà pé tó sùn Ramadan bá ti dé nínú ọlá ńlá tí ń bẹ fún Ramadan ó ní pé wọ́n máa ń ṣí lẹ̀kùn mẹ́jẹ̀ẹ̀jọ tálẹ̀jáná ni wọ́n sì sílẹ̀ gbogbo àwọn lẹ̀kùn náà wọ́n ti àwọn ṣẹ̀yàtíìn wọ́n dè wọ́n mọ́lẹ̀ wọ́n ràn wọ́n lókun mọ́lẹ̀ okùn lásán kọ́ o chain sẹ́kẹsẹ́kẹ ni wọ́n fi ràn wọ́n mọ́lẹ̀ títí tí oṣù Ramadan náà fi tán olùpèpè ọmọ apèpè àsìkò ti tó ìwọ tó ń wá rere ṣe rere ìwọ tó yẹ pa burú ìlọ́wà nínú ẹ̀mí rẹ̀ ló máa ń wù ọ́ ṣe jáwọ́ ń bẹ̀. báyìí lọ́ọ́ lò ọmọ apèpè lójoojúmọ́ إنه سورة رمضان النبي صلى الله عليه وآله وسلم هنا حديث ميت تقولي في ما مسلم تامي بجاري النبي إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يقال أين الصائمون فيدخلون منه فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد غيرهم lẹ̀kùn kan bẹ lára àlìjẹ́nà nínú lẹ̀kùn àlìjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ wọ́n ń pè ní arayyan abanimóǹgbẹ́kùò amọ́nà ọ̀fúnrin ibẹ̀ làwọn ẹni tó gbélé ayé sọ sùyàm ni wọ́n gbà wà àlìjẹ́nà olùpèpè ó pèpè ń jọ ọ̀gbẹ́ni dàlùkìyàmà ayna as-sa'imun àwọn ẹni tó gbélé ayé sọ sùyàmù dáa gbogbo àwọn ẹni tí wọ́n sọ sùyàm wọ́n ti dé wọ́n dáhùn ọlọ́run dákun jẹ́ àjọ kan nù wọn. wọ́n gba lẹ̀kùn yìí wà àlùjànnà tán bá ti wọlé tán wọ́n ti lẹ̀kùn yẹn ẹnìkan ò tún ní gbàbẹ̀ wà àlùjànnà mọ́ lẹ́yìn wọn. ọlọ́run má ṣe léèwọ̀ tiwa náà nínú aláńlá eléyìí ti ń bẹ fún Ramadana nìyẹn jama ọ pàtàkì kájẹni tó gbẹ̀sìn tó gbòfin rẹ̀ máa kọ́mẹ́jẹ kẹ́sìn ọlọ́lọ́tọ̀ káwọ́ ọlọ́lọ́tọ̀ àmọ́ tó bá bí wa ní mùsùlùmí ni wa ó gba ìsìláàmù nìyẹn nítorí pé mùsùlùmí yóò máa sojú ṣe ìsìláàmù tá a bá ti rẹ́nìkan tẹ́ pé níta pè lójú ṣe ìsìláàmù kìí ṣe kò lè jẹ́ mùsùlùmí ìdí inú tó fi máa pè ọ́ lọ́lọ́bẹ̀ ẹ̀yọ̀ nítorí pé ìwọ ọ̀ ń bọ́ bọ́rọ́ mọ́ ìsìláàmù lọ́wọ́ ni gbogbo ń tẹ́sí ní ká ṣe ó kìí ṣe tí èèyàn bá sì rí bẹ́ẹ̀ kò lè jẹ́ mùsùlùmí gidi áá wọ́n ń pè sọ láti wà ọ̀lọ́ọ̀bẹ̀ wọ́n sọ sùyàmù rọ̀mọ́dán ọba wọn ṣe wọ́n jọ zakati olówó ọ̀yọ́ ọlọ́run ẹlẹ́dàá wá sí hajj lọ́rùn yẹn ọlọ́nà tó lè gbà lọ ọlọ́ọ̀lọ́ wọ́n ń sòdodo ọ̀ parọ́ wọ́n jẹ́ ní ìfọkàntán ìwọ́jọ́ ń wọ́n jẹ́ ní tó dínà sí gbogbo pálapàla ìní wọ́n rọ́ọ̀lù ni wọ́n bá wí òpin ẹ̀sìn irú wọn kọ́ ni wọ́n ń pè mùsùlùmí o dáadáa ní dáadáa gbọ́dọ̀ dúró dọ́gba gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ máa sọ láyé ṣùgbọ́n òdodo nìkan là ká mọ́ ọ lẹ́nu rí sẹ́mi ká dánwò ni gbogbo nítorí ọba tún sọ gbogbo nítorí ọba sọ lọ́rọ̀ láyé ọmọ sọ nígbà tó ń bá ń sọ yóò máa dín rán róbó ni yóò máa dín sọkúsọ róbó ni sẹ́mi bá wá tún padà ń ran létí torí gbogbo nítorí ọba ti sọ ní ìsìn lẹ́yìn wákàtí tá a sọ yìí ó ti dìtàn. wọ́n wá rán létí nípa àtẹ̀ntọ́ sọ ọ́ ń sọ bẹ́ẹ̀ èmi kan mo wí bẹ́ẹ̀. so ṣé islam náà kìí ṣe islam ni nítorí pé tí islam kọ́ wa wọn náà ní ká dúró dọ́gba. ya ayyuhalladhina amanu ittaqullaha wa qulu qawlan sadida. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ páyọ̀ lọ gbogbo ìgbà tẹ́ ẹ bá sọ̀rọ̀ òdodo ní ká ẹ máa sọ ọ̀rọ̀ tó dúró dọ́gba ní ká ẹ máa sọ. tẹ́ ṣe bẹ́ẹ̀ yuslih lakum a'malakum ọlọ́wọ́n bá yín tún àwọn ẹsẹ̀ yín ṣe wa yaghfir lakum dhunubakum yóò tún ṣàforíjì gbogbo àwọn ẹsẹ̀ yín fún yín torí ẹ̀ téèyàn bá ti lè dúró dọ́gba ìyẹn ń ṣe ra rẹ̀ ni o ẹ̀yin olówó ẹ̀yin olówó ọlọ́mọ ti ṣe dáadáa sí yín nítorí pé fún yín ní ntẹ́lómi òní ẹ̀yin wá dẹni pàtàkì láwùjọ ọmọ èèyàn ẹ̀dẹni tí wọ́n ń tọ́ka sí ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá ti yọ ẹ̀dẹ̀ni tó ṣe pé tó bá wúkọ́ lásán gbogbo èèyàn ò wá gbọ́n abẹ nítorí pé ẹ ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá owó ń bẹ lápò yín bíi ṣẹ̀kẹ̀rẹ̀ owó yẹn ẹ mà fi ṣe dáadáa ẹ fi ra àlùjánnà kẹ ẹ má bàa di ọ̀kan nínú ẹni tí ó kábàámọ̀ jù tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà tani òun náà lẹni tọ́lọ̀ ń fún lówó tó kùnà láti fi owó rẹ̀ wá àlùjánnà ọ̀kan nínú àwọn ọmọ àbọ̀mọ ọmọ táwọn jogún rẹ àwọn wá taro owó yẹn ra àlìjẹ́nà fúnra wọn òun náà wá rí wọn jọ pé ọmọ mi ni àlìjẹ́nà àbí wọn ní ọmọ ọmọ mi ni àlìjẹ́nà wọn mà ní kó wọn máa lọ ìwọ ló pilẹ̀ owó yẹn ìwọ ò lè fi ra fúnra owó dàtí rí pé ewé ìwé ẹyọ kan ni yóò tún máa yóò tún fomi sọ́wọ́ yóò tún máa sí wò àbẹ́ẹ̀dì méjì ni yóò tún fi tọ́sẹ́nu yóò tún sí wò ó ẹ̀ di méjì. ẹ irọ́ lásán ọlá di méjì irọ́ lásán owó ò lè ná onínà ẹ dákun ẹ fowó yín ra rere nu Ramadan ẹ ṣàánú àwọn èèyàn ẹ gbé rere lọ bá àwọn èèyàn ẹ má retí pé kí wọ́n á bá yín àwọn èèyàn pọ̀ tó ẹ pé bí ni wàláhì ní gbogbo ìgbà ìgbésí ayé wọn kàn wọn ò lọ́nà ẹ gbóúnjẹ ẹ lọ gbé fún wa bọ́jẹ́ ìlàrin àpò ráìsì ẹ máa kan lẹ́kùn gbèsè ẹnu ọ̀nà àwọn ẹ̀mẹ́jẹ̀ wọn rí nga pẹ́yìn lọ gbé wa kẹ́sẹ̀tẹ̀ túlẹ̀ ọlọ́wọ́n bá rí bọ́jẹ́ ẹ̀ wọ́n ti pè kóńgò méjì mẹ́ta ìlú bọ́ ẹ gbèsè ẹnu ọ̀nà bọ́jẹ́ ti gàrí ẹ gbé fún wa torí pé gbogbo nǹkan yẹn inú òṣùwọ̀n tí ó bọ̀ sí tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà èèyàn ọba máa pé ìbá jẹ́ pé ìlọ́pọ̀ àìníye rẹ̀ mo gbé fún wọn láyé. ẹ sì máa wo àwọn ẹni tí máa mutí àwọn ẹni tí máa fowó ṣèṣekúṣe wọ́n ní àṣà kan tí wọ́n máa dá fúnru wọn ń gbà tí wọ́n bá náwó nàkúnà bóyá eléré lọ náwó fún ni olórin lọ náwó fún ni wọ́n máa tẹ kọ̀ǹgọ́ wọ́n máa sọ fún pé iná ò pé kó wọ́ tán ìyẹn pé ìnáwó sí ojú pàna pàǹfin mutí kò pé kó wọ́ tán ìnáwó sí ìdí ìranù kò pé kó wọ́ tán ìnáwó sí ìdí ẹ̀fẹ̀ kò pé kó wọ́ tán ọ̀dà ìnáwó sójú ọ̀nà tọ́lọ́ sí òní rẹ̀ ọ̀tán sàárà tá a ṣe kò pé kówó dínkù kò pé kó dínkù nítorí pé tẹ̀yìn bá ti ń ṣe rere nu owó yín ẹ̀yìn ti sànà kó yàn pọ̀ ju bó ti ṣe wà lọ. kí wọ́n á ló dé tẹ́ẹ̀ náwó sójú ọ̀nà ọlọ́run agbọ́pọ̀ ń gun mọ́tò agbọ́pọ̀ ọkọ́lé gbogbo ìgbà ló ń gun bàálù tonti kòrónà dé wọ́n jáde wọ́n mọ bó ń ṣe ń ṣe ọkàn fẹ́ kí gbogbo yẹn ọmọ pariwo pé ah, aláàjì tún ti ti wọ́n tún ti ti amúsà dààmú dé amúsà ọlọ́run níjàwọ̀ dààmú ẹ wọ́n tún ti lọ sí umra hmm, wọ́n tún ti lọ síbo Congo Brazzaville wọ́n lọ lọ́tẹ̀ yìí bí wọ́n ti ń jagun tó lọ́lọ́ torí owó yìí zanti kánà ni ẹ ṣàánú àwọn tó wà nítòsí yìí ẹ ṣàánú àwọn náà àpò ráìsì kan wọ́n ló ti pé thirty something thousand ẹ mọ̀ ẹ rántí pé torí Congo not Congo agolo ráìsì kan wàláì ni wọ́n fi salomi di kèfèrí torí wọ́n ní kí wọ́n máa wá gbà lọ́sọ̀ọ̀sẹ̀ àmọ́ sọ́ọ̀tì wọn ti wọ́n á gbà torí agolo àmọ́ tó bá wá ọgbọ́dọ̀ rí i pé ọmọlẹ́yìn Paul ni ọ àwọn ò ní fún mùsùlùmí torí agolo ráìsì kan tó máa gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ó di káfíìn ókè tí wọ́n bá ra àpò ráìsì kan tá a pè ń ta ti something thousand yẹn. Yeah kọjá mọ̀ kankan lọ́dọ̀ ọlọ tọrọba tó fún wa ní thirty something thousand ó lágbára láti fún wa ní thirty something billions ẹ̀sán wọ́n wá nítọ̀ àwọn aláìní mẹ́wàá náà la fẹ́ pín fún àwọn apín ní kóńgò mẹ́ta mẹ́ta gbogbo ìgbà tí wọ́n bá ń jẹ káwọn ò tiẹ̀ ya bara mórí jẹ aláìmoore tí moore sùn ni fún ọjẹ́ bẹ́ẹ̀ rẹ lọ́dọ̀ lọ so ìwọ ti gbé ìdùnnú wọnú ilé tiwọn báyìí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ìdùnnú náà ni ó fi pàdé ìdùnnú fún wa náà. àmì ò tẹ̀ lágbára rẹ̀ gàárì ni wọ́n ń ta àwọn gàárì lágbé bá fún bíi mélòó wọ́n ti ṣe sínú àpò gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n náà díjú ẹgbẹ̀rún mẹ́wàá yìí wọ́n àwa la mọ̀ pé bóyá gàárì ọ̀wọ́n tó sẹ̀mọ̀ gàárì ọ̀wọ́n tó ráìsì ṣùgbọ́n àwọn ẹrú ọlọ́ǹkan wà tó ẹ pé gàárì ń gan-an bá rí wàláhì ìgbésí ayé wọn lọ́n pẹrẹwu ni wọn náà gbìyànjú nínú oṣù ńlá oṣù ramadana yìí tó bá pé lẹ́yìn ni wọn náà lè ṣe ten thousand pé kówó rẹ̀ ó dínkù wọ́n fi sun pé wọ́n lọ sàrà àti mo ṣe yìí fi ṣe àlìjáná lẹ́tọ̀ọ́ fẹ́mi náà lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà ọlọ́mọ jẹ mọ́fò fẹ́mi lọ́mọ àlìjáná àhálàánú lọ́lọ́ ọmọ wa pé gàárì ten thousand mo sì lágbára ń jẹ́ yẹn láti rọ ní hundred thousand bó o wá lọ láàmì ìbá ti ga tó nú àlùjáná lónìí sẹ́jà àánú gbìyànjú jẹ̀mọ́ a gbọdọ fojú kéré ara wa pé kí wọ́n lè mí ní lẹ́gbẹ̀ẹ́ lágbájá kí lè mí ní lẹ́gbẹ̀ẹ́ tààrin kí lọọ mọ̀ tí lágbájá náà ní irọ́ lásán ṣé bá nǹkan rojú ayé ni. ànábì sallallahu alaihi wasallam sì fi hàn wá ó ní kọbọ ó lè borí ẹgbẹ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún àpò lọnà wo ẹni gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún àpò sílẹ̀ nígbà tí wọ́n ní ká náwó sójú ọ̀nà ọlọ́ọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún àpò tó ń gbé kalẹ̀ ń ìdá mélòó lọ jẹ́nu gbogbo ń tọ́lọ̀ fún kò tí ì tó dajì kódà kò tó da kan nínú ọgbọ̀n ìgbà tí wọ́n wá ná kọ́bọ̀ wọ́n níbo ń kọ́bọ̀ tìjẹ́ ó ní gbogbo tí mo ní láyé náà ẹ dákun sẹ́ni tó ná gbogbo tó ní láyé lè dọ́gba pẹ̀lẹ́ ní tó ná ìdá kan nínú ọgbọ̀n wọ́n lè dọ́gba ẹ iye tẹ̀mí wa ná ọ̀pọ̀ ju tó ná lọ bàbá wò sí ní tó kù ní tó ná ọ̀dá mọ̀ nǹkan kan eléyìí kò tiẹ̀ kú kankan gbogbo kómi gbogbo kó wá ni ló ti ná báyìí eléyìí túmọ̀ sí pé ẹjọ́ àwọn náà gbìyànjú láti ṣe dáadáa tá a bá gbìyànjú láti ṣe dáadáa dáadáa náà jẹ́ tiwa nínú oṣù Ramadan a ní àwọn àìdá tá à ń ṣe o oníkálukú lọ dára rẹ̀ mọ̀ balil insanu ala nafsihi basira ọlọ́ọ̀ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o gbogbo èèyàn náà ló ríran síra rẹ̀ amabi tá a dá sí amabi tá a kù sí torí ẹ̀ ọmọ bóun ti ṣe ń fagbọn ọlọ́run ọba ya tẹ́ bá ń pè ọ́ léèyàn rí wọn náà máa bó ṣe máa jára rẹ̀ ń rọ́ èmi náà àníkọ́lọ́ mọ́jẹ káṣírí mi ó tú sí yín bẹ́ẹ̀ ni gbogbo èèyàn mara rẹ̀ ẹja túba lọ sọ́dọ̀ lọ gbogbo ní tí ọ̀dà tá à ń ṣe táwa dámà táwọn èèyàn dámà ẹja máa tọrọ àforíjìn ha torí ẹ̀ lásìwájú arére abubakar ní sadiq radiyallahu anhu táwọn èèyàn bá ń sọ dáadáa nípa rẹ̀ lọ́sọ̀ pé nítorí hàn sí yín lẹ́ ń sọ àwọn nǹkan kan sì wà lọ́wọ́ mi táwọn àwà tí ọ̀dà tí ó hàn sí yín tó hàn sọ́lọ̀ kọ́lọ̀ ń dákun kó bòmí láṣìírí ń bẹ̀ eléyìí jẹba àwọn. kí wọ́n ní àfojúsùn tó ga eléyìí tá a rò pípa lè rí látara sùyàmù Ramadan yàtọ̀ sí ìpayọ̀ ọlọ́run tọ́lọ̀ ti sọ nínú àyà tó fi lóun sọ sùyàmù Ramadan lọ́ràn àyàn lórí wa nínú àfojúsùn yìí ìwòye sí tọ́ga òun náà ni pé ìṣọ̀kan tó lágbára yóò máa wáyé láàrin àwa mùsùlùmí látàrí sùyàmù Ramadan ta ló tún kù mùsùlùmí nìsín tó náà ṣe sùyàmù kò sí àfàwọn ẹni tí àyọkúrò bá bí obìnrin ti ń ṣe nǹkan oṣù àbí ìtẹ́jẹ́ ìbí máa ń jáde fún bí aláàárẹ̀ táàárẹ̀ yìí tí ò gbà láyè láti lè sọ sùyàm bí onírìn àjò eléyìí tó ṣe pé kò sọ sùyàm látàrí ìrìn àjò rẹ̀ bí obìnrin tó lóyún eléyìí tó yún inú rẹ̀ tí ó gbà láyè láti sọ sùyàm àbí èyí tí ń rema tó ṣe pé ọmọ tí ń fa ọyàn ní igbá àyà rẹ̀ kò fún láǹfààní àti sọ sùyàm arúgbó kùjọkùjọ sáré pé n ti ń bẹ pẹ̀lú ẹ̀ kò gbà á láàyè láti lè sọ sùyàm yàtọ̀ sáwọn eléyìí ẹ rí gbogbo wa gbogbo wa iná là ń sọ sùyàm Ramadan bàbá ń ṣe ọmọ ń ṣe ìyá ń ṣe àwọn ọmọ tiẹ̀ náà ń ṣe ọkọ ń ṣe bẹ́ẹ̀ náà nìyàwó ń ṣe alhamdulillahi rabbil alamin nínú tí máa jẹ́ kéèyàn ṣọ̀kan òun náà ní kí gbogbo wa kájọ ríra wa lákòókò kan náà pé nǹkan kan náà là jọ sí ìdí nu tó fi jẹ́ pé àwọn aléèwé àtàwọn aléèkéwò ẹ rí i pé iléèkéwò ìjẹ́lékéwò iléèwé ìjẹ́léèwé àfi kó jẹ́ pé a ṣe yúnífọ́ọ̀mù fáwọn akẹ́kọ̀ọ́ yúnífọ́ọ̀mù yẹn a sì làkàlẹ̀ pé bẹ́ẹ̀ ṣe dà ní ẹnìkan gbọ́dọ̀ dá tiẹ̀ nídàá kó ń soge táwọn ọmọ ilé ẹ̀kọ́ bá ti ríra wọn pé ẹ̀wù kan náà làwọn jọ wọ̀ orí wọn á máa jọ pé bákan náà wọn á jọ máa rérò bákan náà kálukú ọ̀ràn ti pé ní tó gbé wa wá bì nípa àfẹ́ kẹ́kọ̀ọ́ àfẹ́ nímà yàtọ̀ sí tẹ́nìkan bá ti wọ sọ̀mí ọ̀tọ̀ ẹ̀rí kí ọmọ sakọni yóò máa wúra rẹ̀ pé ta ni ọ wàá fọ́ sí irú mi pé kí n máa wọ uniform ta ni ọ fọ́ sí irú mi kò ní lè kẹ́kọ̀ọ́ àmọ́ bá ti wọ uniform ó rí i pé tẹríba uniform bí tẹríba fún gbogbo akẹ́kọ̀ọ́ we are all we are all here to learn yàtọ̀ sí kọjá yìí pé wọ́n gbà pé wọ́n lè wọ agbádá wọ́n lè wọ gán rárá yóò jẹ́ pé yunifọ́ọ̀mù oríṣi kan náà iná làwọn máa ń wọ̀ báwo wá ní sùyàmù Ramadan ìgbà tí gbogbo àwọn mùsùlùmí tá a ríra wa pé gbogbo wa la àjọ jẹun gbogbo wa la àjọ mu gbogbo wa la sá fún ìbálòpọ̀ lákòókò kan náà ẹ dákun kí ló tún fẹ́ bí rẹ̀ pọ̀ bí eléyìí kí ló fẹ́ bí ìṣọ̀kan bí eléyìí kò sí. bákan náà nínú nǹkan àfojúsùn ni pé àwùjọ wọ́n jẹ́ àwùjọ tó ṣe gbé torí bá a ṣe ń sọ sùnyàmù tí ààyò ẹnìkan lẹ̀ yìí yóò jẹ́ sábàbí ńlá eléyìí tí ó mú kí àwọn olówó kí wọ́n ronú kan àwọn aláìní yóò jẹ́ kí ẹni tó ní kó rọrùn fún láti mú nínú nǹkan tó ní ẹni tí ò fi sàánú ẹni tí ò ní tó nítorí <laughs> ebi ọ̀pẹ lomi rí o ebi ọ̀parí ah, ebi ṣe fẹ́ pa kíchìn tiẹ̀ ọjọ́ gbogbo bí ọdún ni tàwọn wọ́n ti wọ́n ti gbé oúnjẹ oríṣiríṣiríṣiríṣi sínú kúlà kúlà tó ẹ pò ń gan ó tún níbi tí wọ́n ti rọra dáná sí ń dì tí ọmọ mú kóúnjẹ wọ́ọ̀mù so anything tó bá fẹ́ jẹ wọ́n kàn sí kúlà ni yóò máa jẹ ẹran oríṣiríṣi oúnjẹ oríṣiríṣi nǹkan mímu tí èso àràmù oríṣiríṣi. rọmọdọ́nù wa dé ẹ wá lójú rẹ̀ pọ́n látàárọ̀ kò sẹ́ni pọ́n so nítorí pé gbogbo àwọn nǹkan tó láǹfààní sí yẹn ọ̀nà ti dí so ó náà mo wá wò pé Allahu Akbar I, think this is how these people are living every day. àgbẹ̀sẹ̀ ń live náà nù. No ok kò burú tábà ti parí sọlá tẹ bá mi lé gbogbo ńdá kó pamọ́ lé kò ní mọ̀gbà sàn kó jáde ẹ máa kú fáwọn èèyàn yìí ẹ máa kú fún ẹ máa kú fún ẹ sáàmù bá a tọrọ àforíjì lọ́dọ̀ lọ ẹ máa bá a tọrọ dáadáa lọ́dọ̀ lọ allah so bí nǹkan yẹn ọ̀sẹ̀lẹ̀ automatically bọ́yá afẹ́ àbá afẹ́ wàláyé ọ̀sẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn èèyàn mọ̀ lọ́pọ̀lọpọ̀ lulẹ̀ ayé inshallah àwa náà ní gbẹ̀yìn ní nàìjíríà tiwa yìí náà àánú máa pọ̀ nínú oṣù ramadan èyí tí ò sí lóṣù mi kọ́lẹ̀ lómìn ó ní tó fà á tó ń fi máa fẹ́ lọ sí ọmúra nínú Ramadan oníkíkàì àánú ìtìpọ̀ wọ́n wàá máa máa fààyàn ni pé ẹ dákun ọ̀dọ̀ wa lẹ́tì sí i tọ́ba ti bá wọ mọ́sálásí báyìí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àbí mọ́sálásí Mẹ́kà èèyàn tí ó máa dù ọ́ wọ́n lè tó márùn ẹ dákun ẹ fẹ́ já lápá ni kí ló dé gan wọ́n ní kó lè wá sínú lọ́dọ̀ wa ni kò lè wá sínú lọ́dọ̀ wa wọ́n ti kó àwọn nǹkan sí ààyè sínú lóríṣiríṣiríṣi owó iyebíye ẹ dákun ẹ pọ́n wa lé pẹ̀lú pọ́dọ̀ wa lẹ́ẹ̀tì sínú ẹ dákun ẹ pọ́n wa lé pẹ̀lú pọ́dọ̀ wa lẹ́ẹ̀tì sínú àwa náà ẹ jẹ́ káwa náà máa ṣe dáadáa torí pé tí Ramadan náà bá ń bẹ àánú máa ń sọ̀kalẹ̀ sínú ẹ̀mí àwọn èèyàn ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní mọ irú tí ń ṣe àwọn èèyàn míì lójoojúmọ́ àánú ìgbésí ayé wọn látàrí bẹ́ẹ̀ àánú bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ sínú ẹ̀mí kọ́lọ̀ ń jẹ́ kí àánú sọ̀kalẹ̀ sínú ẹ̀mí tiwa náà. sùyàmù Ramadan àwọn èèyàn tó jọ́ràn yàn lórí wọn àwọn náà nì. alákọ̀ọ́kọ́ alẹ́ Islam ẹni tí ó ṣe sùyàmù Ramadan ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. Ramadan jíjọ́ràn yàn rẹ̀ kò sí lórí ẹnìkan àfi mùsùlùmí. torí ẹ̀ sọ pé yá ayyuhalladhina amanu kutiba alaykumus siyamu. كما kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ẹ̀yin olùgbàgbọ́ òdodo nítorí pé àwọn la báwí yàtọ̀ sáwọn kèfèrí àwọn ní gbọ́ àṣẹ Ọlọ́run tí tẹ̀lé yàtọ̀ sí àwọn elétí kunkun àwọn ò ní gbọ́ pọ́n tẹ̀lé àṣẹ sùyàmù Ramadan lọ́ranyàn lórí yín torí ẹ̀ Ramadan kì í ṣe ọ̀ranyàn lórí káfìrí rọmọdọ́nà kì í ṣe ọ̀ranyàn lórí káfìrì tí káfìrì tó bá ṣe sùyàmù rọmọdọ́nà kò ní jẹ́ ní tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ tí káfìrì bá sì ṣe rọmọdọ́nà sùyàmù rọmọdọ́nà rẹ̀ yẹn ìfìyàjẹrẹ ẹni ni ó máa já sí tí káfìrì bá gba Islam gbogbo sùyàmù rọmọdọ́nà eléyìí tó ti jẹ tẹ́lẹ̀ àní ní kó san padà torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí rọmọbọ́n bá ti pé mélòó káfíìrì kan wá di mùsùlùmí kápẹ́ rọmọbọ́n ti di méje méje ti bọ́ sẹ́yìn ìjọ kẹjọ ẹni káfíìrì yẹn gba islam àti tòní ló ti jọ́ràn yàn lé lórí méje tó ti síwájú kò ní san padà ọlọ́run sàmójú kúrò fún ṣùgbọ́n o òfin ọlọ́run wa fi hàn wá ní pé káfíìrì tẹ rí yẹn àìṣe rọmọbọ́nà rẹ̀ nílé ayé ń bí kò túmọ̀ sí pé yóò rọ́nà lọ yóò jìyà lórí àìṣe mùsùlùmí yóò tún jìyà lórí àìṣe ojúṣe kọ̀ọ̀kan nínú àwọn ojúṣe àwọn mùsùlùmí yóò jìyà lórí àìṣe sọlá yóò jìyà lórí àìyọ zaka yóò jìyà lórí àìṣe suyam yóò jìyà lórí àìṣe hajj yóò jìyà lórí àìṣe àlùwàlà yóò jìyà lórí àìṣe tẹyẹmù yóò jìyà yóò pọ̀ ẹnu rẹ̀ lọ wà tó ọgbà ìsìláàmù yẹn ọjọ́ tètè mọ wọn rí tó rárá rí ọ̀ràn náà ọlọ́ni anil mujrimi ma salakakum fi saqar qalu lam naku minal musalli wọ́n máa bi àwọn ọ̀daràn léèrè níjọ́ gbẹ̀ndàlù kìyàmù kí ló mú yín dèrò saqar iná kanu ayé kanu nínú jahannam qalu lam naku nítorí ṣẹlẹ̀ nípa àjọ kan náà ṣe sọ́lá ìyẹn ni pé nùtọ́ fàyà nípa àṣìṣọ́lá wàlẹ́m nàkó nọ́tọ̀ àìmọ̀lì mẹ́sìkìn àwọn èyí sì fún àwọn aláìní lóúnjẹ. wọ́n ó jìyà lórí àìṣe ìmánì wọ́n ó jìyà lórí àìṣiṣẹ́ tí ìmánì pè ní lọ sídìí kàṣì. kọ́lọ̀ wọn sànù wá torí rẹ̀ náà la ṣe sọ pé tí káfíìn tó náà bá ló fẹ́ ṣe sùn yàmù Ramadan àṣedànù lásán ni kò nítumọ̀ àmọ́ jìyà àìṣe nítorí pé májàmú tí wọ́n máa fi ṣe tí máa fi gbà òun náà ní islam kò sí. ẹlẹ́kejì òun náà ní albolóògù ẹni tí ó bá ṣe sùnyàmù Ramadan ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà ẹni tí ó ṣe lọ́rùn àyàn ọgbọ́dọ̀ ti bàlágà bí bàlágà ni kéèyàn ó dé ipò kan tá a fi la ìsìn bọni lọ́rùn téèyàn bá ti dé ipò yẹn ó lè wọná tí wọn ò ní sọ pé kéré kìtùmọ̀ bí bàlágà ni a sì ti mọ̀ pé nínú téèyàn máa fi bàlágà tọ́kárí ọkùnrin tọ́kárí obìnrin òun náà ní ká hunrun abẹ́ irun abẹ́ pólísì méjì irun abẹ́ tó dàbí irun abíyá díẹ̀ kìí ṣe lẹ́yìn eléyìí torí fẹ́lẹ́fẹ́lẹ́ ń òǹkọ́ àmọ́ irun abẹ́ tí máa le tí máa yí téèyàn bá ti hunrú rẹ̀ olú ẹ ti bàlágà o ọdún yòówù ọ tó fi hù kò àti ọmọ ọdún mẹ́sàn-án kò bá jọmọ ọdún mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ tí irun bá ti hù ní abẹ́ láyìíká abẹ́ èèyàn ti bàlágà bẹ́ẹ̀ náà lọkùnrin bẹ́ẹ̀ lóbìnrin omi òun náà ní kéèyàn lálà ipò ní ìbálòpọ̀ pẹ̀lú èèyàn oríṣi kejì tó jọkùnrin ni kó lálà pò ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin tó bá ni òun ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin kó wá jí kó bá mà níyì lára rẹ̀ màníyì yẹn kìí jáde fẹ́ni kankan ní ìgbà àkọ́kọ́ àfẹnitọ́ bá ti bàlágà bí bàlágà ni máa mú màníyì jáde màníyì tó á jáde lára rẹ̀ yẹn á máa lò lámì pé èèyàn ti bàlágà ọdún yòówù ó bá jáde àmì bí bàlágà ni àmì ẹlẹ́kẹta tó náà kárí ọkùnrin tó kárí obìnrin òun náà lọ́dún bí èèyàn bá ti dàgbà pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kápé ṣáájú ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀làlàpọ̀ ní ìbálòpọ̀ ṣáájú ọdún mẹ́ẹ̀ẹ́dógún irun abẹ́ kankan kò wù fún ẹ àsọ̀pọ̀ ti bàlágà tó bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún. kìí sọdún méjìdínlógún o àwọn ẹni tí èsè mùsùlùmí lọ́dún méjìdínlógún o ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀rọ̀ oríṣi mi náà tún wà àmì ìtọ́dọ́gba jù ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún eléyìí tó túmọ̀ sí pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run ti la ìsìn bọ́ lọ́rùn ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó sì ti dàgbà tó ipò tó lè wọ̀nà. sẹ́mọ́ pọ́mọdé lẹ́nìkan ẹ fi wọ́n lẹ̀ wọ́n padà wá ṣe ọmọ sì ti pọ́ ọdún méjìdínlógún ọwọ́ á kú ẹ mọ̀ pé jáà nàmà nù. sọ ẹ mójútó ẹsìn àwọn ọmọ yín ẹ má dàbùn lásì. ẹlẹ́kẹrin eléyìí jẹ́ tàwọn obìnrin nìkan ó náà ní nǹkan oṣù gbogbo obìnrin tó bá ti lè ṣe nǹkan oṣù nígbà àkọ́kọ́ ó ti bàlágà àmì kéèyàn bàlágà ni kó ṣe nǹkan oṣù torí rẹ̀ àwọn ẹni tó bàlágà àwọn ni sùyàmù Ramadan lọ́jọ́ náà yẹn lé lórí yàtọ̀ sẹ́ni tí ó bàlágà àwọn ọmọ wa kéékèèké á máa kọ́ wọn á máa sìn wọn lójú kòkòrò tí wọ́n sọ sùyàmù Ramadan á sì máa gbìyànjú láti jẹ́ kó jẹ́ pé níta ń bá ń fi ń sin wọn lójú kòkòrò yóò jẹ́ tòdodo kò ní jẹ́ tirọ́ tọ́ba fi lè tọ́ba fi lè sọ sùyàmù tó ní Hmm, wọ́n á gba mílíkì agolo kan kìí ṣe pé tí ó ṣe sùn yáàmù tòní tọ́tọ́ wàá fún ní mílíkì òfìfo agolo òfìfo mílíkì gidi ló fún masha allah la quwwata illa billah a sì mà pé mílíkì wúlò fẹ́ni tí ń ṣe sùn yáàmù àmọ́ kọ́kàn mú kọ́mọ́ mú kó fi pa lórí tí wọ́n máa róńdó pẹ̀lú mílíkì agolo kan ó ti pọ̀ jù ẹ̀rọ àfúndíẹ̀ yòókù kó gbé pamọ́ tọ́ lábẹ́ bẹ́ẹ̀ ṣé àwa lè pín síyàmù òjọ́ sí méjì kó gba ìdajì lónìí kó sọ ìdajì má lọ́la rárá o sọ eléyìí kò ní tùmọ̀ rárá kò sì túmọ̀ sí pé nǹkan ọmọ lẹ́sìn torí nǹkan kọ́ láti fìyà jẹra rẹ̀ ni èyàn ò ní ládá ẹ máa tù ẹ máa rọ̀ ẹ máa tù ẹ máa rọ̀ títí tí ó fi tí ó fi ṣe já tó bá ti ṣéjá onílàdà rẹ̀ pé ẹ̀yin náà gba ládà pé ẹ̀yin lẹ ṣe lójú kòkòrò tó fi ṣe sùyàmù sí pé ká kú nígbà tẹ́yìn bàbá màmá òkú kò pé kọ́mọ náà kú ẹ sáà ti rí i pé ọjẹ sàárì kìí sì ṣe ká jẹ sàárì ká ṣe ní bàràkàtà ìní ò jẹ́ kó gbò wá bí ẹ̀ bá ti jẹ́ ń pọ̀ sí gan ni máa gbóyàn eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin ẹni tí ó ṣe sùyàm ẹlẹ́kẹta ọgbọ́dọ̀ jọ ńlá káì àwọn wèrè wọn ò ní ṣe sùyàm o asínwín kò ní ṣe sùyàm aláǹgànà kò ní ṣe sùyàm lópin ìgbà tọpọlọ ọba ti ṣiṣẹ́ amẹ́nìkan wà tó ẹ́ kórìí rẹ̀ máa dàrú lóòrèkóòrè àsìkò ìgbà tó rí rẹ̀ bá dàrú kò ní ṣe sùyàm orí ẹ lè dàrú lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ ìjọ mẹ́rin yóò kú oríire ó pè yọ́ọ́ máa ṣe jọ́ mẹ́rin yọ́ọ́ máa fi jọ́ mẹ́ta lẹ̀ àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta náà yóò san padà lẹ́yìn Ramadan láwọn ọjọ́ torí rẹ̀ bá pé torí bá dàrú lọ́sàn-án ọjọ́ tí kìí dàrú á ṣe àyọkúrò ọjọ́ náà kúrò pé yé wa lẹ́yìn ìjẹba àwọn. ẹlẹ́kẹ̀rin ẹni tí ó sùsù yẹn ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó lágbára láti ṣe é kó má jẹ́ ẹni tó lẹ́ bí aláàrẹ̀ àbárúgbó ẹ̀mú kọ́ àwọn àárẹ̀ tí wọn àárẹ̀ tí ètà ni yìí máa padà tán sísàárè kése pé arúgbó ń sàárẹ̀ ni mo sọ o jíjá arúgbó nǹkan àárẹ̀ ni àárẹ̀ tí wọn kò ní kó mbẹ títí tí wọn fi kú ẹni tí ò lágbára láti ṣe wọn ò lábọ̀ lọ́rùn má para rẹ o má para rẹ síra rẹ lọ́rùn o ọwọ́ ló ń fẹ́ parun sí Islam lọ́rùn kò sáyè torí ẹ arúgbó tí ò lágbára láti ṣe ẹ̀yin ọmọ jẹun tiyín ẹ máa bọ́ aláìní dípò tòjòjúmọ́ ẹni tí ń ṣàárẹ̀ bóyá ìkòkòrò ní dàlámù wọ́n sá ń kígbe títa ríro eyín yìí ni kò fún láǹfààní àti lè ṣe sùyàmù fẹ́ẹ́ sì máa pé tonti bí òṣèlè ṣe sùyàmù náà kò lè rọ ọlọ́run láti jẹun kò lè rọ̀ lọ́rùn láti mú mi nítorí ìrora tí ń ké àbí ibà ibà gidi ló mú ní kérora ní òjò lè ṣe sùyàm àbí wọ́n ti ṣe abẹ́ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ìgbà tó ti jẹ́ pé àárẹ̀ wọn àárẹ̀ tó ṣe pé yọ padà kú òun bẹ́ẹ̀ ni wọ́n lè má ṣe lónìí wọ́n san padà láwọn ọjọ́ mi. bẹ́ẹ̀ náà ni obìnrin tó lóyún tó ṣe yí pé kò lágbára láti ṣe sùyàmù látàrí oyún rẹ̀ àwọn míín wà tán lè ṣe ẹ̀rù ń belé yìí kò ṣe ẹni tí ń re ma ti ń fọmọ lọ́yàn látàrí pé ń re ma ń fọmọ lọ́yàn kò sọ sùyàmù Ramadan kò sí wàhálà ń bẹ wàá san padà lẹ́yìn Ramadan àtolóyún àtẹni tí ń re ma àìlèṣe lónìí kò túmọ̀ sí pé àìlèṣe ni ọmọ abẹ fún wa láéláé wọn á máa ṣe padà lẹ́yìn ìgbà tí àìlèṣe bá ti kó fún wa tó lóyún bímọ tani tí ń remá tó ti gbọmú lẹ́nu ọmọ kò sí ní tó kùjú kẹsì lọ báyìí wọn máa san padà sísan padà ó ní tiwọn kìí ṣe pé wọn máa bọ aláìní ẹni tí wọn máa bọ aláìní larúgbó torí tí ń sarúgbó èkó ń bẹ sàárè náà ni wọn padà gbẹ̀yìn ni wọn padà gbẹ̀yìn ọ̀rọ̀ àmọ́ irú àwọn tí ń remá àbà tọ́ba yá kò ní rè mama olóyún tọ́ba yá yóò bímọ rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọgbẹ́ ẹnu ìní ń dá yàn láàmú ọ́lsà ọ́lsà yẹn wà léwu àfikọ́ jẹun náà ni àfikọ́ jẹun náà ni á sọ pé ìgbà tó ti jẹ́ lágbára láti ṣe wàá san padà lọ́jọ́ mi ńjọ́ mi ìjọ́ mi wàá ní san padà ṣé wọ́n ti rora rẹ̀ pinnu ipò ní gbádùn mọ́ sẹ́yìn kọ́lísà ti ń ṣe yẹn àbà ọ padà róògùn rẹ̀ kọ́dà ẹnìkan nínú àwọn mùsùlùmí òun torí pé Ramadan ti wọlé dé báyìí ó pé kinní kan sórí social media ó sì ní òun fi ń bẹ lọ kọ́lọ̀ òun fi sùn lẹ́sàn-án rí torí Ramadan ti ń bọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ti ẹnu tó fi sọ pé àwọn ò ní ṣe Ramadan ọlọ́run ti kó máa ṣe oògùn ulcer eléyìí tó jẹ́ gidigidi àbí ẹ̀yin medical practitioners sọ́ọ̀sọ̀ lóògùn ni ó nì fẹ́ràn pé oògùn yẹn lè jẹ́ pé kò rí kì lẹ́ẹ̀kan náà kọ́ máa kì díẹ̀díẹ̀ àmọ́ pé kò lóògùn gbàgbé ẹ̀ ó lóògùn ma anzalallahu min da illa wa anzala ma'ahu dawa ọlọ́run ọ̀sọ́ àmódì kankan lẹ̀ àfikọ́jọ́ pé oògùn bẹ̀rẹ̀ ẹni tó mọ̀ọ́mà ẹni tí ó mọ̀ ní òye àdúpẹ́ fọlọ́ ọ wá ní èpo igi kan àwọn èèyàn máa pàpò rẹ̀ tẹ bá ti pàpò rẹ̀ kalẹ̀ èpo ńlẹ́ àwọn máa tẹ́ máa rún jẹ pẹ̀lú oyin ó ní ẹ dán wò pẹ̀lú ògùn ọlọ́ọ̀ẹ́ rí pé bẹ́ẹ̀ ni ọ́lsà yóò fi yín lẹ̀ ẹ mẹ́tì torí ọ́lsà sọ pé ẹ̀sẹ̀ sòyàmù Ramadana máa o alhamdulillah eléyìí jẹ́ báwọn torí pé gbogbo àárẹ̀ àtàmódì náà kò sí ètí ológun ọkàn lè jẹ́ pápán bíi táwa àti ìrẹ́ni tó mọ ogun rẹ̀ ni àyàfi kú àtògbó olóògùn à ń mu sàgbàdéwé sàgbàdéwé báwo ẹ àbí sàgbàdárúgbó ẹ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin tọ́ májẹ̀mú ẹlẹ́karùn-ún ó ní ẹ̀kọ́ọ̀mà kéèyàn jẹ́ pọ́ wà ń lù kéèyàn má jò ń rìn àjò ẹni tí sùyàmù Ramadan tí ọjọ́ ara yẹn lé lórí tí ọ̀gbọ́dọ̀ pàtì tí ọjọ́ pélé lọ wà ẹ̀mẹ́ńtọ́ wà lórí ìrìn àjò ìsìláàmù gbà láàyè faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ẹni tó bá jẹ́ pé ọjà láàárẹ̀ nínú yín àbọ̀ wà lórí ìrìn àjò yóò san padà lọ́jọ́ mi ìrìn àjò yẹn tẹ́ wà lórí ẹ̀ kò bá jẹ́ pé bàálù lẹ fẹ́ wọ̀ ọkọ̀ ojú omi ni reluwé ni mọ́tò lásán ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni ràkúnmí àbẹ́sìn àbẹ́sẹ̀ lẹ fẹ́ rìn Islam gbà tó bá ti jẹ́ pé ìrìn àjò tí wọ́n ń pè ìrìn àjò nínú àṣà yín lẹ́ bá wà lórí ẹ̀ ẹ lè mẹ́sẹ̀ sùyàm ṣùgbọ́n ẹ san padà lẹ́yìn Ramadan tọ́ ẹni tí ó sọ sùyàm Ramadan májèmọ́ ẹlẹ́kẹfà alkholowo minal mawani ìyẹn jẹni tó ti bọ́ lọ́wọ́ ntí máa kọ dínà ẹni láti sọ sùyàm nínú ntí máa kọ dínà ẹni láti sọ sùyàm akramakumullah ó ní nǹkan oṣù obìnrin tí ń ṣe nǹkan oṣù kò ní sọ sùyàm Ramadan nínú rẹ̀ òun náà lẹ̀jẹ̀ bímọ ẹni jẹ́jẹ̀ bímọ ń jáde lára rẹ̀ kò ní í ṣe sùyàmù Ramadan ẹni tí ń ṣe ẹ̀jẹ̀ bímọ àbẹ́jẹ̀ nǹkan oṣù sẹ́mi pé wọn ò ní ṣe sọ̀lẹ́ bẹ́ẹ̀ náà ni wọn ò ní ṣe sùyàmù lẹ́yìn ìgbà táwọn ẹ̀jẹ̀ yìí bá dúró wọ́n san sùyàmù padà ṣùgbọ́n wọn ò ní san sọ̀láàtì padà eléyìí àánú ọlọ́run tó ṣe fáwọn obìnrin lágbọn abẹ yẹn. ó lè bá yé wa a rí Ramadan ọlọ́run nínú àánú rẹ̀ ó ti mú wọlé wá bá wa lánàá lánàá à ń sálàyé báwo lóṣù yóò ti ṣe wọlé kóṣù ó ni kóṣù bá lé tá a bá rí àgbà pé ṣàbàn ti tán níjọ́ kọkàndínlọ́gbọ̀n tí kùrukùru bá wá di lójú táàrí gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ lálẹ́ àná láwọn agbọn láyé ẹ̀sùn òjò wà lójú sánmà òjò ti ẹ̀rọ pẹ̀lú bó ṣe ṣẹlẹ̀ lọ́dọ̀ tí lè má ń bẹ̀ káwọn oró tó máa rí tó ti fi tó wa létí tó sì pé agbègbè agbọn abìkan náà lájọ wà á kà kún pé rírí òṣùwọ̀n rírí tiwa náà ni yàtọ̀ sí wọ́n rí lágbọn ó ti máa ń lé lọ́dọ̀ tiwa a lè gba rírí tí wọ́n rí ń wọlé gẹ́gẹ́ bí àdéhìí Quraib tó ti Abdullahi bin Abbas radiyallahu anhuma lọ́dọ̀ Imam Muslim bó ti ṣe tọ́ka sí torí ẹ̀ a wá rí i pé gbogbo àwọn nǹkan yìí wọ́n ṣẹlẹ̀ lálẹ́ àná ìpín kótó di pé àsìkò magrib tó lọ́dọ̀ tiwa ilẹ̀ ti ṣú lágùn abẹ́tẹ́ as-Saudiya wà. àwọn ọlọ́run ti ṣe ń rọrùn fáwọn wọn rọ́ọ̀sù ní agbọn ọ̀dọ́ tiwọn wọ́n sì kéde ipe òní ti ṣe ọjọ́ accept òun náà ni wọ́n máa jẹ́jọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadana tọdún hijira fourteen forty three lọ́dọ̀ tiwọn ìgbà tó ṣe ti wọ̀ lọ́dọ̀ tiwa à ń pápó awuyewuye tí ò lẹ́gbẹ́ ó ti sọ̀kalẹ̀ sáwùjọ wa ń gbà táwọn èèyàn kúkú dààmú pẹ̀lú mà látàárọ̀ àná lẹ́ni kẹ́tẹ̀ ti pè wọ́n ní rọmọbọ́nà ti bẹ̀rẹ̀ lónìí o àwọn ò sì jẹ́ sàárì láàárọ̀ àná ẹ wá ṣe sùúrù so rọmọbọ́nà ti bẹ̀rẹ̀ ní ìgbà tí wọ́n ti kéde ní Saudi ìyàpá àwọn ti rósùn táwọn ọ̀pọ̀lọpọ̀ ti fà á kékọ́rí ọ̀la làwọn bẹ̀rẹ̀ o wọ́n ti rí ní sáfù wọ́n ti rí ní kábàsì a lè dúró de nàìjíríà kí a lè ń gbé nàìjíríà sí kí ló dé tẹ̀ fi àsìkò Saudi àti sọ̀látò bọ́ọ̀ lánàá kí ló dé tẹ̀ fi àkókò wọn sí sọ̀látò láàsù ètí rí tẹ̀ fi ṣe Maghrib àti Isha pẹ̀lú àkókò tiwọn tóbi wá pé pínpọ̀ kan Ramadan lẹ́wọ́ ayárí lẹ́fà akẹ́kọ̀ọ́rí sẹ́yìn lè rọ́ọ̀sù nàìjíríà kí Saudi yọ̀ wá lò wọn ò ní lò láéláé torí pé kálukú náà mọ̀ pé lẹ́xtìlẹ́fì màtọ́lẹ́ ẹ̀ẹ́tìbárùn fi ṣẹ̀ríà wípé abala bi tí oṣù ti ń lé lágbọn kọ̀ọ̀kan lé ayé ọ yàtọ̀ síra wọn ọ ń bẹnu tí ṣẹ̀ríà kakùn sagbọn bìkan yàtọ̀ sagbọn bìkan kí ló dé tó fi jẹ́ pé tọ̀rọ̀ bá ti wá di irú báyẹn àwọn ò ní ṣe sùúrù bí àwọn olùmọ̀tọ́ bá wà láàrin wa náà léèrè pé bó láti ṣe o akàtì máa dájọ́ lápò ara wa wọ́n fẹ́ wọn wọ́n fẹ́ wọn kọ̀ ọ náà ní dọ́là ta náà fẹ́ ta náà tí ò ìyàlẹ́nu ló tiẹ̀ wá jẹ́ nígbà tí àwọn ò láǹfààní àti rí bóṣù lébi òlè lágbọn Ògbómọ̀ṣọ́ ń lánàá nítorí pé ẹ̀sùn òjò ọ̀pọ̀ lójú sánmà òjò ti ń rọ̀ àwa rí wípé ńgbà tí àsìkò sọ̀láṣọ̀ ìṣá tó tó a sì mọ̀ pé nàìjíríà ń bí wọ́n rọ́ọ̀sù wọn ò rọ́ọ̀sù náà ẹni tí ó kéde ọ̀dọ̀ aago mẹ́sàn-án aago mẹ́sàn-án ni kéde ó tó dé o ò tí ì wá jẹ́ pé aago mẹ́sàn-án lù làbá ti ń gbọ́ lọ́tún àti lọ́sì pé wọ́n ti bẹ̀rẹ̀ sọ̀láṣọ̀ tàràwíyẹ̀ káàkiri léè wọ́n ní wọ́n ti mú déètì ń àná o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀sẹ̀ fi wọ́n ń jà ní ọ̀tẹ̀ ti pọ̀ lọ́dọ̀ Yorùbá báyìí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ sẹ́ẹ̀ mọ̀ pé bí ọ̀tẹ̀ ni. abẹ́rẹ́ aṣámú àfáṣámú náà kí làwọn á ṣe tarawih wọ́n bá ti gùn mọ́ aṣámú bátànì ẹ mọ̀ pọ̀ lọ́tún lọ láwọn àgbẹ̀ láwọn àgbẹ̀ kí ló dé. <laughs> wọ́n ti bẹ̀rẹ̀ tàràwí yóò ń fẹ́nu ni ẹsìn máa kó fi ṣeré àsọ pé bá a bá fìfẹ́ ẹnu bẹ̀rẹ̀ nǹkan kí láà fi parí ẹ̀ fìfẹ́ náà ni. irú wọn ní tí máa halẹ̀ láti bẹ̀rẹ̀ ní ti pé Ramadan ọdún yìí yóò pọ̀gbọ̀n èmi mọ sọ́bẹ̀ ẹ lọ kọ́ọ̀lẹ̀ irọ́ lásán ìwọ gẹ́gẹ́ bíi ta irúnú ẹ̀fọ́ torí pé tá a rí a máa béèrè rẹ̀ àbí yọ̀ nínú ọbẹ̀ tá ń dọ̀ ọ̀mà irọ́ lásán gbogbo pé mo sáfẹ́ gbòkùn ẹ̀sìn mọ́ lélẹ́yìí kì í máa sọ̀rọ̀ bọ́ọ̀lù tẹ́sí jọ máa kọ́ pé máa yùn ló máa win àbí di búlù àbẹ́ẹ̀kẹ́ tiẹ̀ kì í sọ̀rọ̀ bọ́ọ̀lù lélẹ́yìí wọ́n kàn fẹ́ sẹ̀sìn déré ọ̀kan ní akọ́ńpa rẹ̀ ni àwa mọ̀ bẹ́ẹ̀ ìsáàbì la lò ìsáàbì kìnnì ọmọ yín lọ sùkúù kọ́ ọmọ sí ronú tẹ́ẹ̀fì máa kọ́ gbogbo òfẹ́ nù yẹn ti pọ̀ láwùjọ tiwa kò yẹ kó rí bẹ́ẹ̀ jẹ́ mà tí wọ́n ti pọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀mà ẹ fi tì sọ́dọ̀ àwọn tó bá mọ̀ nípa rẹ̀ kò túmọ̀ sí kẹ́yìn náà jámọ̀ kankan tó ráwọn kankan bẹ láyé tó pé ẹ̀yin mọ̀ ju àwọn míì lọ. so alhamdulillah nígbẹ̀yìngbẹ̀yìn a padà gbọ́ bí wọ́n ní wọ́n rọ́ṣù ní nàìjíríà náà wọ́n sì kéde pé wọ́n sọ pé wọ́n rọ́ṣù àmọ́ àwọn ìròyìn tó wá bá wọn ọpọ ó fi hàn pé ọ̀la ni Ramadan náà bẹ̀rẹ̀ tán ẹ mọ̀ pé ti sọ ẹni tó wà ń pò kọ sọ fún mi pé wọ́n rọ̀ṣù ọ wá parọ́ fún mi ta lọ́lọ́run Allah tèmi ní kí n sẹ̀sì ọ sòdodo fún mi ta lọ́lọ́run sàn lẹ́sàn yóò sàn lẹ́sàn kọ́ sòdodo eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ gẹ́gẹ́ bí nǹkan ni nínú a kì í fìfẹ́ nu ṣe àyífẹ́ ṣe a kì í ṣe lágídí lásán wàláhì kò rọrùn ọlọ́run ẹlẹ́dàá nìkan ló ṣe ń rọrùn ẹ wo ọjọ́ alhamis tó kọjá yìí ọjọ́ àtìní tó lọ téèyàn bá lóun ó gbìyànjú láti ṣe siyam láwọn ọjọ́ yìí tẹ́mọ̀ yín pé kìí sábà fẹ́ rọrùn tìpọ́njú tìpọ́njú ni màá wá afẹnitọ́lọ́n bá sì ń rọrùn fún àánú ọlọ́run pọ̀ síyàmù rọmọdọ́nà yìí rírọrùn rẹ̀ máa kárí gbogbo gbogbo kó wà ní tó fi dórí àwọn ọmọ kéékèèké wàláhì rírọrùn rẹ̀ ó máa ń pọ̀ púpọ̀ ọlọ́run ló sì ń rọrùn kìí ṣèyàn wàláhì tí wọ́n bá dá wa dá wàláhì àlè sí àlè sí ọlọ́run bó ṣe wá sí ń rọrùn kọ́dákun kó ṣe látẹ̀wọ́gbà lọ́wọ́ wa ọlọ́run dákun májàwọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn tó ṣe pé ẹ̀san tí wọ́n rí gbà látara rọ̀mọ̀bọ́nà yìí kò kúrò lára ebi àtòǹgbẹ lásán ọlọ́run má ṣe tì wá bẹ́ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa láti ṣe ṣe tí ládàá ó fi kún ọlọ́run kó fún wa sí ọlọ́run kó ti ká lè sọ ẹ̀yìn ju wa níbi ìwọ̀kuwọ̀ kó jẹ́ ká lè sọ àwọn etí wa níbi ìgbọ́kúgbọ̀ kó jẹ́ ká lè sọ àwọn ẹnu wa níbi ìsọkúsọ kó jẹ́ ká lè sọ àwọn ẹsẹ̀ wa níbi ìrìnkúrìn kó jẹ́ ká lè sọ àwọn ọwọ́ wa níbi ìmúkúmù kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́dákùn kó ṣàánú wa kó jẹ́ ká lè sọ àwọn ọpọlọ wa níbi èròkérò kọ́lọ̀ ẹlẹ́dàá bó ti ṣe ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ nírọ̀rùn fún wa kó ṣe àárín rẹ̀ náà nírọ̀rùn fún wa kó ṣe parí rẹ̀ náà nírọ̀rùn fún wa kọ́mọ̀sí wa lọ́kàn nínú ẹni tí ó rí bẹ̀rẹ̀ rẹ̀ tí ò ní rí parí rẹ̀ ọlọ́ ẹlẹ́dàá kó foríjì gbogbo àwọn òkú mùsùlùmí àwọn ẹni tó yẹ pé wọ́n gbélé ayé sáyé lórí pé wọ́n ń sin lọ́n wọ́n sì kú lórí wípé ọlọ́run nìkan náà wọ́n ń sìn wọ́n sì ń tẹ̀lé ìlànà nabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọn bá wa síjú àánú rẹ̀ wò wọn àwọn náà gbogbo ìgbà máa ń bẹ lókè pẹ̀yì ọlọ́run kò jẹ́ ká máa bẹ lórí al-islam gbogbo gbàtàbà wa kú fàyè sílẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó pa wá lórí al-iman kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó forí jìn àwọn òbí wa kó forí jìn àwọn olùmọ̀ wa sọ́yìn pé àwọn náà ni wọ́n fi ẹ̀sìn ni wọ́n fi kọ́ wa ètò ti kú nínú wọn kọ́lọ̀ wọn bá kó forí jìn kọ́lọ̀ ẹlẹ́dàá kó jẹ́ kó máa dáa fún wa kó dáa fún wa kó dáa fún wa lálùkìyàmà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك wọ́n ní ọmọ ọdún mélòó lèèyàn lè tó tá a fi pè lárúgbó àkọ́kọ́ kò ní í ṣe pẹ̀lú iye ọdún téèyàn jẹ́ ogbó ó lè yá ó lè pẹ́ kó tó yọjú sí yàn ọ̀nbẹ nú àwọn èèyàn tó ṣe pé ogbó tí wọ́n yá ọ̀nbẹ nú wọn tó ṣe pé ogbó tí wọ́n pẹ́ arúgbó ìyẹn ni pé ẹni tó ti gbó tó pé nǹkan tó lè ṣe tẹ́lẹ̀ kò lè ṣe má nítorí lè yára sí kò lè yára sí má ó máa ń sábà ní í ṣe pẹ̀lú ọdún àmọ́ kò ní ọdún kan pàtó ẹlòmíì ní ìsìnkò tí ju ọmọ àádọ́ta ọdún lọ àárẹ̀ burúkú kan lọ́kàn yọjú sí lójijì dídìde tí ó dìde ẹ bá rí rí kó ti pọ́ máa dọ́rin ọdún tí ó ti gbó torí rẹ̀ kán pè yàn lárúgbó kìí ṣe èdè tó dá léde Yorùbá o àgbàlagbà njẹ́ àgbàlagbà máa rúgbó ìyàwó pé nísìnyìí ó ti jẹ́ ọ̀dọ́ wa rúgbó ó ti gbó kò ní í ṣe pẹ̀lú ọdún wọ́n mara rẹ̀ ọmọ kò lè sọ sùyàmù ma kìí ṣe pé o fẹ́ fi takùtọ̀ lọ o ò lágbára rẹ̀ má ni àwọn sọ pé kí lọ́fà tó fi lè ṣe ògbó nítorí pé ara rẹ̀ lè fara dà tẹ́lẹ̀ kò lè fara dà má eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin wọ́n ní sáà lè sọ ọmọ wa ní rọ̀yàn nígbà tá a ti mọ̀ pé ilẹ̀kùn kan lálẹ́jáná ń jẹ́ rọ̀yàn a lè sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà orúkọ tí Islam kórìíra nítorí pé àfọ̀mọ́ ni tí rọ̀yàn bá dọ̀mọ́ anáńkọ́ àwọn aràn kan ni sọ gbogbo orú àwọn ọkọ̀ ọ̀nṣẹ̀rí ọ̀fẹ́ ó kọ bíi Aisha wa Fatima wa Khadija wa irú àwọn orúkọ báwọn òun náà lẹ́sọ̀ mà jẹ́tẹ́lẹ̀ ìbá yé wa Royan, ẹ lè sọ ọmọ ṣùgbọ́n ṣẹ̀rí ọ̀fẹ́ ká mọ̀ pé ó kọ lẹ̀kùn kan ni nínú àwọn lẹ̀kùn àlùjáná táwọn ti ń sọ sùyàm tí wọ́n bá bẹ̀ wọlé wọ́n béèrè wọ́n ní tó bá jẹ́ pé èèyàn fúnra ara rẹ̀ ló ti ka ara rẹ̀ fa àtọ̀ rẹ̀ jáde lọ́sàn-án Ramadan eléyìí ó mú wa mọ̀ pé ṣètọ́ni ò sí ń ta nǹkan míì tún wà tí máwọn èèyàn dáràn àìjẹ́ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n fẹ́ wá máa pọ àtọ̀ rẹ jáde wọ́n nífẹ̀ẹ́ nu ńkọ́ ṣètọ́ni wọ́n mú de wọn ò dé fẹ́ nu mọ́lẹ̀ àwọn àǹjànú àwọn ṣètọ́ni nínú àwọn èèyàn ńkọ́ tí èsè tàǹjànú àwọn wà ń ta akóbára ẹni tí èyá ni wọ́n lè máa sọ ọmọ ah, Ramadan ò pé ká má ṣe tá à ń ṣe tẹ́lẹ̀ o ìgbádùn wa ń bẹ o wọn náà bá wọn pé tó wí ah, actually kí á lọ náà ń dá foríjì fún inna Allaha ghafurur rahim ó ti gbàgbé pọ́lọ̀ ń kú mọ́ shadidul iqab tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ le ẹni tó bá wá fọwọ́ ara rẹ̀ fa àtọ̀ rẹ̀ jáde irú eléyìí ọ̀sẹ̀lọ́n lẹ́sẹ̀ ńlá Ramadan kọ́dà kọ́ má jẹ́ ní Ramadan torí náà ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ní walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin famani bata wara'a dhalik fa ulaika humul aadun. àwọn olùgbàgbọ́ òdodo máa ń ṣọ́ abẹ́ wọn àfi lọ́dọ̀ àwọn ìyàwó wọn wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn àfi lọ́dọ̀ àwọn ẹrúbìnrin tí wọ́n ní kápálẹ lórí àìṣọ́ abẹ́ wọn lọ́dọ̀ ìyàwó àtẹrú wọn kò sọ wọ́n di ẹni èébú o tá a lè máa kàn lábùkù ẹnikẹ́ni tó bá wá wọ ọ̀nà míì rí ìgbádùn tí yẹn máa ń wá lọ́dọ̀ obìnrin tó bá gbọ́ ọ̀nà míì láti fi wá yàtọ̀ sí ìta sọ yìí àwọn eléyìí làwọn olùtayọ ẹnu àlọ́ lọ́ọ̀ ìtayẹ ẹnu àlọ́ ọlọ́nkún mọ ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ọwọ́ àtúntò á jẹ́ pé nu Ramadan ló fi tiẹ̀ sí ọ̀daràn ni ọ ọ tọrọ àforíjì fẹ́ mọ̀ pé bọ́lọ̀ ń ṣe dọ́mìyàn ó ní kí gbogbo ńtọ́lọ́mbá ni kí wọ́n máa ṣe ní máa wù wọ́n jù ara ń tí ó fi jẹ́ pé a bá wà lẹ́jẹ̀nà á ganu torí ntẹ́mi rẹ̀ ń fẹ́ jù ní ńtọ́lọ́mbá ni kí wọ́n máa ṣe wàá tọrọ àforíjì wàá jìnà sí ọjọ́ kan lọ́wọ́ àsàn padà kìí sọ̀sù méjì torí pé ẹni tí ó ní ká ṣe sùyàmù oṣù méjì àbí ṣáájú ká bọ́kùn lọ́rùn ẹrú ààrẹ ẹrú tá a lè bọ́kùn lọ́rùn rẹ̀ ká sùyàmù oṣù méjì a ṣe sùyàmù oṣù méjì àǹfààní ní ọgọ́ta lóúnjẹ Ona náà lẹni tó bá bóbìnrin lò níbí bá lò eléyìí ọ̀bóbìnrin lò ó fọwọ́ ara rẹ̀ fa àtọ̀ rẹ̀ jáde ni ọjọ́ kan náà ni ó san padà yóò sì máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kákà kan bọ́ mọ́ a lọ́wọ́ nínú sọ̀dátù tarawih tó pé méjì méjì là á máa ń ṣe sáàsán ọ̀kan padà ni àbá sálámà bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ sálámà bẹ́ẹ̀ màtí ìmáàmù bá sálámà àwọn ó láti mú rákà ẹyọ kan tó kù wá àwọn àṣẹṣẹ ṣe tashahhud àṣàlámà àtúnlọ bá wọn bí tí wọn bá dé. wọ́n ní obìnrin bímọ kò tí ì di oṣù kan méjì lọ àbótí ẹ̀ lóyún oyún yìí ṣẹ̀ṣẹ̀ jókòó sí láàánú àárẹ̀ wá ń ṣe ètò bímọ náà gbádùn tí wọ́n lè ti torí rẹ̀ fi ṣùyàmù Ramadan sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lè fi sílẹ̀ torí pé aláàárẹ̀ náà ni èkíní kejì wọn àmọ́ tí wọ́n bá fi sílẹ̀ kí wọ́n mọ̀ pé àwọn gbọ́dọ̀ san padà lẹ́yìn Ramadan wọ́n ní ìsítí fẹ́ni tó ṣe pé àwọn àáfàá súnà lòun máa bú ìsítí tá a ṣe fún ni pé kó tẹ̀síwájú kó má dá dúró kó má dẹkù rárá ó kù palẹ̀ máa túnbọ̀ tán burúkú láyé lọ́rùn eléyìí jẹ́ èsì títà àṣẹ̀sìn. ntó fi hàn bẹ́ẹ̀ ọ̀pọ̀ àmọ́ bíntínì arákùnrin kan wà wọ́n máa ń sọ fún yín pé má máa fi súnà ṣe yẹ̀yẹ́ má má máa fi súnà ṣe yẹ̀yẹ́ má wọ́n á ń ka hadithi nígbà Nábì sallallahu alaihi wasallam sọ yìí pé idha istayqadha ahadukum min nawmihi. فلا يدخل يده في الإناء حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين باتت يده kẹ́nì kan nu yín bá jì kó má ṣe kọ́wọ́ bọnú gbó omi o tómi wà ń bẹ̀ ṣáájú kó tó di pọ́ fọwọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta torí di abájọ ni pé kò mà ibo lọ́wọ́ òun sùn má jù nígbà tó ti jẹ́ kó máa fi súnà sí yẹ̀yẹ́ tẹ́lẹ̀ rárá èmi máa bí tọ́wọ́ tèmi sùn mọ́jú bí ọba yẹ ẹ̀yàn yín lẹ́ẹ̀mà oorun tó a sùn lẹ́yìn ọ̀rọ̀ tó sọ yìí wọ́n ní wọ́n fọwọ́ rẹ̀ jáde ni láti inú ihò ibi tí gbẹ̀ẹ́ máa gbà jáde ọwọ́ wa wọlé dẹ́bàá àgbàwọ̀ ẹ wo ohun bó ṣe rí róńdó tó subhanallah gbogbo ọwọ́ ń wọlé sínú ààyè ìfun tí gbẹ̀ẹ́ ń gbà jáde wọ́n bá fa ni sẹ́bà ọmọ bí tọ́ sẹ́bà <laughs> ọmọ bí tọ́wọ́ tiẹ̀ máa ń sùn mọ́ jù. torí ẹ̀ tẹ́nìkan bá jẹ́ pé ìwọ ó dilẹ̀ ọgọ̀ ọmọ kí ló tiẹ̀ yẹ kéèyàn ọmọ fi ṣe yẹ̀yẹ́ kí ló yẹ kéèyàn ọmọ atakò àfàwọn tí ń ṣe súnà àfàwọn tó mọ̀ nípa súnà wọ́n sọ pé tẹ̀síwájú múra sí dáadáa múra sí kó lè má dẹ̀ nítorí pé ẹnu rẹ̀ lọ wà àwọn okú palẹ̀mọ́ àtúbọ̀tán burúkú láyé àti lọ́run ọlọ́ndàkùn àtúbọ̀tán tiwájú ọ̀dà láyé àti lọ́run kí ni wọ́n ṣe fún ọ kí ni wọ́n ra ń gbà rẹ̀ wọ́n pa bàbá ẹ̀ ní àbí ìyá ẹ̀ ọmọ rẹ̀ ni wọ́n pa ní àbí ìyàwó ẹ̀ wọ́n gbà ọ̀dájú pọ̀ gbádùn nǹkan ṣe ọ tó bá sì dọ́sítì wọn ò ní rí ń lò fún ọ àbí wọn ò sì rí ń lò fún ọ ó tò nígbà tó kàn tó wọ ọ̀dọ̀ dókítà pé n tó ni pé mo kórìíra àwọn súnà yẹn abẹ́rẹ́ wọn wàá gùn fún ampicillin àbíkí irọ́ lásì ọ̀ gbádùn n tó sì lè wọ ọ̀sán náà ní kìtà wọ́ sùnà sùnà náà ló ti kórìíra yìí okú ìyá ọ jẹrà abẹ ni wọn ní ìmáàmù tí wọn mọ alukurani kí tó lè máa gbá alukurani lọ́wọ́ kọ máa kà fàyè ńlẹfẹ lómi kìí sáàyè rẹ̀ tí yẹn bá ti jókòó níbi tí ìsáàyè yẹn kọ́ da o ké wọ́n wí o kìí ṣe o olùkọ́ ẹgbọ́ yorùbá méjèèjì tó bá kọ́ ní sẹ́mi kó lè máa gbé e lọ́wọ́ ó sì máa ké eléyìí lè wọ́n náà fún dákun bó wọn ṣe wá pín ajá tó fi kan lè mú bó wọn ṣe fi torí pé kókó ń ta bùkátà lọ́dọ̀ lè máàmù ní kọ́ má alukur'ani kì gbogbo wóróworó yòókù nǹkan mìíràn ọmọ alukur'ani kì ó sì nímọ̀ nípa ntọ́ jẹmọ́ sọ̀láàt àyíbá tó bá dàrú tó bá bàjẹ́ ọmọ bó ṣe tún ṣe alhamdulillah wọn á ní ọmọ alukur'ani kì ìdáhùn rẹ̀ ni pé fàyè lẹ̀fẹ́ lomi tírú rẹ̀ bá sì wà yóò mọ̀ dá wàhálà lẹ̀ láàrin àwọn tí wọ́n ń ṣe sọ̀láàt ń bẹ́ẹ̀ torí pé wọ́n parí sọ láti àìparí ẹnìkan tún bẹ̀rẹ̀ kọ́ mà àlejò tiẹ̀ ló mo bá ní ó ń sìyàn tó lẹ́yìn rẹ̀ ìmáàmù tí ọ̀ma fati àkì allahu akibar allahu akibar ashadu an la ilaha illa mẹ́rin ẹ̀tọ́ lẹ́yìn wa ńgbà tó sára bẹ́ẹ̀ ni mo sìyàn tó lẹ́yìn rẹ̀ ni ẹ̀yin ọ̀ma fati àkì wàá lọ torí ẹ̀ ààyè tó bá ti hàn wípé ìkọ̀tọ́ síyàn ìyẹn máa fi ilẹ̀ a sì ní fẹ́rù rẹ̀ kù láwùjọ tiwa láfíríkà ń bì ìfẹ́ inú ti pọ̀ jù a kà máa kún kankan a ní fẹ́ kù ẹ rí i pé tó bá tó bàbá èèyàn ló ti kọ́kọ́ sí lè má mú mọ́ṣáláṣí kan rí àwọn ọmọ náà dúró ń dúró pé àwọn aláàmàjogún bàbá wa fa kò burúkú ẹ jogún bàbá yín tẹ bá kájú òṣùwọ̀n tẹ bá sì tún jogún bàbá yín náà kò lè jẹ́ tiyín nìkan torí ẹ̀ sá ànábì láìpẹ́ ń jogún ànábì wọ́n ń jogún ànábì lọ́mọ ànábì náà fi já ànábì. so níṣẹ́ ló yẹ kó jẹ́ pé ìgbà táyè bá gbòfò àwọn ẹni tó wù láti ṣe lè má mú ẹ kó wọn wá ẹ kàn sọ ẹ̀sìn di bí àṣà nígbà tí yẹn fẹ́ jẹ oyè baálẹ̀ ṣègùn of kìnnìkan land tẹ́ pé ìdílé rẹ̀ náà ni wọ́n máa jẹ ẹ̀sìn lélẹ́yìí torí àwọn yìí sọ pé chief imam chief imam ó ti wà lọ́ndọ̀ ọba ọba ọmọ afẹ́ bọ kọ̀ǹtró rẹ̀ tẹ̀sùn ma pé ẹbọ lọ́ba gbàjẹ́ ọba so wọ́n ma kọ̀ǹtró rẹ̀ imam máa ń jẹ́ grand imam grand imam ẹ̀yin olóyìnbó ọmọ àtúmọ̀ rẹ̀ the difference between chief and grand so imam yẹn tó bá fi di grand yóò ṣèdánwò yọ làágùn kìí ṣeré àbí òye gbogbo candidate tó fẹ́ ṣe wọ́n wà so ìbéèrè ẹyọ kan tí gbogbo wọn bá ti lè dáhùn ètò bá dáhùn ní ọjẹ ìbéèrè ẹyọ kan náà ni kò ní pé méjì kéésì káfáàtì àwọn mo rò pé yẹn ẹ mọ̀ pé ń bá àdáńjọ kan bàbá kan wọ́n fi ṣe lè máa mú ẹnìkan bá béèrè àyè mélòó ni lè máa mú ti dà níyàn pé lè máa mú lò tí máa ń síwájú àwọn èèyàn ṣe sọ̀dà Ìbàdàn ó gbó kíkanjọ́ náà bàbá òun kì í ṣe pé wọ́n bẹ̀ o bàbá tó wá béèrè òun kàn wò pé adúrò lóyè ẹni tó bá ṣe lè mọ́mù rẹ̀ yẹ kó nímà ẹ dàpọ̀ ẹgbàá mi láyé mo fẹ́ ṣe béèrè ẹyọ kan bàbá mi bá ṣe béèrè ọlọ́run ló ní kí ẹni tó ṣe lè mọ́mù jọ́nà nímà wàláhì tàláhì àkàrà ọba tó èkó bàbá wa gbà pọ̀ èyí tí ọjà ìmáàmù àbí tó ṣe ìmáàmù àníkẹ́ má má jẹ ìmáàmù ó ṣe ìmáàmù torí pé tó bá ti jẹ́ òní fẹ́ kó mbẹ́ agídí ọ̀pọ̀ gbéraga pọ̀ àmọ́ tó bá yẹ kó o ṣe imam ó rí i pé tí ìdíwọ́ bá ti wà fún ọ ó fi ilẹ̀ fẹ́ lómi darí kí ni bẹ́ńbẹ́ ọjọ́ bó ti ṣe jẹ́ bàbá mi bá ní xɔxɔ ni wàáyé náà ni bàbá tó ṣe imam nù ó ní xɔw méjì àti ayin méjì bàbá tó ṣe béèrè náà ọba tó dàrú báwa náà lọ <laughs> so ìyá ògidì ló bí ògidì léèrè ó ní ẹ̀dá pẹ̀ ṣàlàyé kọ́ọ̀hù méjèèjì ẹ̀ ṣàlàyé àìnù méjèèjì bàbá àwọn gbẹ́gẹ́ bó ti dáhùn ló sì rí ọ̀kájú ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé èmi ò mọ nǹkan lè ṣe kí ni mò ń wà sí áá nínú ntọ́lọ̀ máa fi pààyàn lè ní kéèyàn mọ àwọn ara rẹ̀ anábìyàn Muhammad sallallahu alayhi wa sallam ó ní rahimallahu mru'an arafa qadra nafsi ọlọ́run kẹ̀ tani gbogbo ẹni tó bá mọ̀ wá rẹ̀ yorùbá náà ní ìmọ̀ àwọn ará ẹni ó lékè ọgbọ́n yẹn ẹni tó bá sì mọ̀ àwọn ará rẹ̀ kò ní tẹ́ ìmọ̀ kí ó kékeré mọ̀ fún wọlé máàmù bá wò ṣé tàwọn máa pa ń bẹ̀ torí ẹ ìyẹn ọmọ alukurani kí ẹ dàpọ̀ ẹ fi ilẹ̀ fẹ́ lọ alihamudulilayi àwọn ọmọ wa ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ti mọ alukurani kí àwa fẹ́ pàdé ọlọ́run lálàáfíà. La wọ́n ọmọ tó ọmọ ṣe bọ̀ wájú kárí bẹ́ẹ̀ ṣe máa ṣe tá a bá kú sẹ́mi pọ́gbọ́n àgbàdùnù kárí bẹ́ẹ̀ ṣe máa ṣe tá a bá kú. ṣé ìmọ̀ mọ̀lẹ́kà tí ó gbé fáìlì wá fọ lẹ́yìn tí wọ́n bá kú. <laughs> àmọ́ wọ́n ti dọ́gbọ́n àwọn èèyàn mọ̀ pé ah bàbá gbọ́n bàbá gbọ́n irú ọgbọ́n bàbá sọ̀ wọ́n láwùjọ yìí kò sì ní tẹ́kù ń bẹ̀. so gbogbo orú nǹkan káàánú fi kọ́ra kọ́dà ẹni tí ń pèpè fún wọ́n pè sọ láti ká gbọ́ wọ́n náà pè ká gbọ́ wọ́n náà kò sẹ́ni tí ọmọ pè ju bàbá ń lọ bàbá bá ní mm, wọ́n sọ ọmọ tètè jí lásùbà bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ apàṣùbà wọ́n bọ́lá tí ń kọ́ sẹ́ni ládùúgbò náà wọ́n lọ́mọ pè sọ láti bọ̀ àti asù ìwọ gbogbo bí tọ́ba lọ ó ti darí magrib wọ́n magrib àti ṣáì wàhálà àpọ́nlé bàbá wọn yọ pọ̀ gbàjẹ́ láwùjọ tọ́ba ti yọ bàbá rere ní bọ̀. torí kí ni ẹ bọ́ wàhálà kó lọ́rùn tì í ẹ bọ́ ọmọ lọ́rùn ṣe tí wọ́n kàn wàhálà jọ fúnra mi ọlọ́run ọkọ̀rọ̀ abọ́kọ̀rọ̀ ọlọ́run ọmọ pé màá ṣe àwọn ọmọ yìí so ọlọ́run mi forí jì ti bọ́ nù ó sì bọ́ lọ́nà ò ní tẹ́ so gbogbo nǹkan fi kọ́ra nítorí pé ẹ̀sìn lélẹ́yìí kì í ṣeré tí mo bá kó ẹ̀sìn àwọn èèyàn ń ru ẹrù mi ìṣòro tiwọn tọ́ba máa ń tèmi nìkan bó mọ̀mọ́ tí mò ń lọ. sọ eléyìí pàtàkì púpọ̀ bákan náà wọ́n ní eh, ẹni tí ń rìnrìn àjò tó rí pò ń lè tó wá pé ìmáàmù mal kúránì kì kẹ́ẹ̀bì Ramadan tá a wà yìí àwa fẹ́ ké àwọn súrà tó pọ̀ àmọ́ wọn ò ha kò sí ní tó burú tó bá ti ka fátíà tán ẹ gbé alukùránì lọ ẹ sì máa kà àmọ́ ẹ sì jẹ́ ẹni tó máa ké dáadáa débi wípé kò ní di tí ẹ̀ ń wò pé ṣé wẹ̀yẹ́ sàlú nákà ni àbí wàtẹ́ sàlú wẹ̀yẹ́ àhà tó tó bá tún ti di báwọn sọ láti ó tún di nǹkan mi àmẹ́yìn ti máa ké dáadáa yóò máa jágere lẹ́nu kọ́dà ẹni tí ó bá súnmọ́ yóò ní mọ̀ pé ẹgbẹ́ alukurani lọ́wọ́ kò sí wàhálà mbẹ kò síbi tí wọ́n ti ṣe bá ń láyé torí pé kìí ṣèdánwò mọ́ fẹ́ sí i tó a sọ pé dandan gbogbo wa gbọ́dọ̀ ha àyè tí mo bá lè ha ni o mo rò pé yé ẹni tọ́lọ̀ ń sin rọrùn fún tọ́wá gbogbo alihamudulilayi àwọn tá a sì ha kéékèèké náà alihamudulilayi mùsùlùmí náà gbogbo wa ọwọ́ pé a kàn fẹ́ kéńtọ́ pọ̀ a fẹ́ máa ṣe sóṣooṣo iná ni mo fi ń gbé alukurani lọ ibi tí mo mọ̀ ké dáadáa tó yọ lẹ́nu mi ní màkà eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní onírìn àjò sólè máa ṣe sùyàm tágbára rẹ̀ bá ka bẹ́ẹ̀ ni tágbára rẹ̀ bá ka kò sí wàhálà nítorí pé sàbẹ sọ fún wa abdullahi ibn rawaha ó ní a wà lórí ìrìn àjò kan kò sẹ́nìkan nu atúnṣe siyam afanabi afẹnìkan ń tọ́ka sí ara rẹ̀ sẹ́mu káwọn èèyàn máa nítorí afẹnìkan so torí pé àwọn lágbára àwọn kan wọ́n sì tún ti wà lórí ìrìn àjò míì náà tí wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam ojú ń pa àwọn èèyàn kọ́ ọ̀rọ̀ ọ̀run o anabi bá ní ẹ sọ fún gbogbo wọn kí wọ́n sínú anabi náà sì sínú ó fi hàn gbogbo kálukú wọ́n bá tún ní à àwọn alárekùn dákan wà wọn ò sínú o à anabi ní ulaika humul usa ulaika humul usa ulaika humul usa àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ nù àárín méjì wà láwà kágbára rẹ bá ka alhamdulillah kágbára rẹ ọba ka pátì ńgbà tó bá dé lẹ́yìn Ramadan wàá máa san padà. torí ẹ̀ làdí ti kan ṣe wá pé laysa minal birr as-siyamu fi as-safar kò sínú dáadáa ṣíṣe ká máa ṣe sùyàmù lórí ìrìn àjò ìyẹn sẹ́ni tágbára rẹ̀ ọ̀bá kà tágbára yín bá kà kò sí wàhálà torí kọ́lọ́n sọ pé wa an tasumu khayrun lakum in kuntum ta'lamu tó ń ti pẹ́ ń sáré tó ń ti pẹ́ wà lórí ìrìn àjò tẹ́ ẹ bá lè faradà tẹ́ ẹ ṣe sùyàmù yẹn olólóore jù fún yín tó bá yẹ pẹ́ bá mà. torí gbogbo ọjọ́ ayé yòókù tá yọ Ramadan náà bẹ̀ kò lè dípò Ramadan. ilé ìjẹba wọn ní sáà lè máa dá ṣe sọ̀látù tarawih pàápàá jùlọ ń gbàtà bá rí i pé mọ́ṣáláṣí jìnnà sí wa ń bi tá a wà mọ́ṣáláṣí ò jìnnà náà bóun ṣe jìnnà ní ìsìbí kí èèyàn máa gbádùúgbò yìí kí mọ́ṣáláṣí ọ̀ wà láràdà kó jìnnà wàláì kó jìnnà nítorí pé àlìjẹ́nà tèmi fẹ́ wọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ à kó jìnnà rárá ń mọ́ṣáláṣí yẹn èmi àtàwọn ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam ẹ mọ̀ pé ẹ̀sìn tẹ̀sí táwọn míì náà tún bẹ pẹ̀lú yín bí tẹ̀sí ṣe ìtumọ̀ rẹ̀ tún máa lékún sí tó bá kéèyàn nìkan lè yẹn ó rọrùn kọ́ máa yára sí àmọ́ tó bá yẹ pé ọlọ́sí láàrin jama gbogbo nǹkan yóò ní sẹ́ torí àwọn sọ pé ká má ṣe sọ̀látù tarawih ká lọ dá sọ̀látù kìyàmù léèlì sínú ilé wa lóru ònlọ́lọ́lá jù tá a bá lè ṣe ṣùgbọ́n èèyàn mélòó ló lè ṣe wọ́n sọ pé wọ́n jí ọ pé kọ́ jẹ sàárì lónìí wọ́n ṣe wàhálà dọ̀bà wọ́n jẹun nífà o sì tí ì ṣe sọ̀látùl wítìrì wọ́n tún ní ẹ̀sà lu alákẹ́sẹ̀ wítìrì orin òtún tó bá tó bá sọ̀rọ̀ máa padà lọ sùn. <laughs> ìwọ náà ni wọ́n ń sàánú rẹ̀ ìwọ náà ló tún yarí. torí ẹ ẹ kọ́ ọ dásọ̀ láti ṣe lóru ló pé ju kó ṣe pẹ̀lú jàmáà lọ àmì èèyàn mélòó ló lè ṣe. kákúkú má pàdánù méjèèjì pẹ̀lú jàmáà lẹ́yìn ìjọba àwọn wọ́n ní sóúnjẹ tá ti sè lọ́lọ́lá jù ká máa fáwọn èèyàn ní àbí tútù gbogbo ẹ̀ kò sí ètí òwúlò ebi ń pa mínísì ògbóúnjẹ tútù fún mi njẹ́ òní tó sì njẹ́ òní ó tó jiná so ah ebi ń pa mí ń pàyàwó ń pọ́ mọ́lé tọ́lá àrí nǹkan jẹ sàárì lónìí sẹ́wọ̀n kélé oúnjẹ onífẹ́ oúnjẹ tútù ẹ gbé fún tó ṣe pé yọ lọ fi yọ lọ gbé sílé rẹ̀ àmọ́ kò sí ìta àfúnyanu méjèèjì tó burú kò sí ìta àfúnyanu méjèèjì tó burú èyí tó kàn burú ni ká má rí kankan fún yàn aláàárẹ̀ ni àárẹ̀ yìí ló mú má ṣe sùyàm ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ kú nínú oṣù ramadana yìí sáàbà pín àwọn sùyàmù yìí sani àbíbáwò a sọ pé àárẹ̀ ti ń sẹ́yìn ìgbà kan wà tó yẹ pé kò tí ì lágbára orí sùyàmù mẹ́ta sí orí kò tí ì lágbára ọ̀pá méjì ọ̀pá jẹ ìgbà tá a rẹ̀ yìí wá lágbára ìjọ mẹ́wàá ni ò ṣe ìjọ kẹwàá ń lọ sàláìsì tó a sọ yìí pé sùyàmù ọjọ́ mélòó lọ́ba aláyé tí ò ṣe ìjọ méjìlá ó ṣe mẹ́ta ọ̀pá méjì jẹ́ngbà tó lè ṣe àmọ́ nítorí wọn ni wọ́n wẹ́jẹ rẹ̀ wọ́n ṣe kínní wọ́n ṣe kínní tí a bá ti jẹ àwọn kínní kan ọ̀dà ah, kò burú gbàtà rẹ̀ wá di pọ́pọ́ olúkúrú musu jọ mẹ́wàá ó di jọ méjìlá ìjọ méjìlá ńlá àbá pín sàn àbá àjẹ mọ̀lẹ́bí rẹ̀ kájọ́ ma rẹ̀ kájẹ́ gbọ́n àbá búrò rẹ̀ àbá àjẹ́ yìí kan rẹ̀ àti ẹ̀lẹ́mọ̀bà tán bì kankan àmọ́ torí kọ́ jẹ́ mùsùlùmí ọmọ ìyá wa a lè bá a san. tọ́ tá a yọ ìjọ mẹ́ẹ̀ẹ́dógún kúrò nínú Ramadan tó jẹ́ ìjọ mọ́kàndínlọ́gbọ̀n àtọ́dún yìí ìjọ mélòó ló kù ìjọ mẹ́ńlá àní bá a kankan àní bá a kankan nítorí pé ó ti kú kò láyé láì jẹ́ pé sùyàmù yẹn náà bá láyé ìjọ mẹ́wàá ọ̀hún táàrẹ̀ ti polúkúrú musu tí ò ṣe nínú ọjọ́ méjèèjì láwọn apá kan náà àwọn olùmọ́túnlá ní bá ṣe nítorí pé kò gbádùn kúrò nínú àárẹ̀ tó mu mẹ́sẹ̀ àárẹ̀ náà ló sì tún bá kú ọlọ́run ti ṣàmójú kúrò lórí ẹ̀ wọ́n tó wáyé pé ẹni tó lè fara dà ní àárẹ̀ tásẹ́rẹ́ ni ni ló mu jẹ gbogbo ọjọ́ méjèèjì láwọn òun lápin mọ́wọ́ tá a bá ṣe eléyìí la ṣàlẹ́ ṣàlẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ Ramadan gẹ́gẹ́ bá a ti ṣe wí ká má gbàgbé àyè díje ńlá ni tí ń bò káta ká ṣe díje níbi dáadáa ṣíṣe ọlọ́run ẹlẹ́dàá kó fún wa ṣe ọlọ́run kó sì gbà lẹ́sìn lọ́dọ̀ wa ọlọ́run ẹlẹ́dàá kó má ṣe ní àṣemọ fún wa kó tún jẹ́ kó mi omi omi omi kó bá wa láyé kó máa bá wa lálàáfíà kó máa bá wa nídẹ̀ra.